eight eight eight seven eight seven eight eight eight eight ó ti rí lẹ́gbọ̀n ẹ tètè gbégbèsè kan mọ́ kíá kó mọ́ máa pẹ́ jù. tí nine mobile network naija gangan bá jẹ́ àyò rẹ̀ èrè ńlá ń dúró dè ọ́ nígbàkúgbà tí o bá nílò dátà sí láti wo sinimá tàbí gba oríṣiríṣi àjàbalẹ̀ eré ìdárayá nine mobile wà fún ọ pẹ̀lú one thousand five hundred naira péré wàá jẹ ìgbádùn eight gigabyte látọ̀dọ̀ nine mobile o tún lè fi nine point five gigabyte ṣe ìfàjẹ pẹ̀lú two thousand naira péré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ darapọ̀ mọ́ nine mobile lónìí tàbí kí o tẹ star three zero one hash láti yọ dátà olówó pọ́kú tí o ṣe gbẹ́kẹ̀lé nine mobile wà níbí fún ọ wà níbí fún naija. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòrin àgbọ̀ ọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Fresh FM one oh five point nine Ìbàdàn ó kilẹ̀ falafala ìdẹ́gbẹ̀gbẹ̀ rédíò gbọ́ bó ṣe tó ṣe ti bí ìwúfà Fresh FM one oh five point nine Ìbàdàn ó ṣe dáadáa gan-an ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ńlẹ̀. gbọ́ fresh fm àwàkọ́ one oh five point nine fm àwàkọ́ mo ló ta sọ́sẹ̀ máa yín wúrọ̀ àwàkọ́. up school up okay of course, it's going to be a fun filled all through at the annual general meeting AGM of our great alma mater Okebadan High School Oluyoro Okeofa Ibadan where Okebadan High School All Students Association Ososa shall meet and rejoice together. That AGM we hold on Saturday 9th December 2023 by 10 a.m. at the school premises. Oh yes guys! Saturday December 9 yìí gangan láago mẹ́wàá àárọ̀ 10 a.m. làgbàdìjọpọ̀ gbogbo akẹ́kọ̀ọ́ jáde òkèbàdàn high school òṣòṣà jákèjádò àgbáyé máa tún dáwọ́ dùnú parakíra aṣẹ́kù àtijọ́ síra wa o nínú agm tọdún yìí all our students fara níà let's gather together ẹ jẹ́ ká jọ ṣe o báwọn ètò agm òṣòṣà ṣe máa lọ rèé o ayẹyẹ ìfàmì ẹ̀yẹ dánilọ́lá award presentation àti kíni káàbọ̀ sílé welcome home celebration la máa ṣe fún ọ̀planda major general adéyẹmí retired fífi ìwé ẹ̀rí mo gbóṣùbà fún ẹ certificate of commendation fún honourable ọ̀planda wà wàsíù abíọ́lá bákan náà la máa ṣèfilọ́lẹ̀ block b táwọn nineteen eighty two set tí àtúnkọ ẹ̀ bákan náà tó fi mẹ́dọ̀nà géètì àbáwọlé tó gàgàrà táwọn nineteen eighty three set kọ́ pílà àti security post táwọn nineteen ninety six set kọ́ lára àwọn àlejò táwọn retí ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà ṣèyí mákindé olùgbàlejò ní òkèbàdàn high school all students association lábẹ́ national president wa chief uplander abiodun ọláomi uplander bishop mike national secretary uplander ugbàgbọ́ olùgbẹ̀ngà pro olùkéde ní agm committee chairman ọ̀planda alhaji salau bayonle secretary ọ̀planda olùgbàdé olùmìdé olùmáìtì come let's celebrate our alma mater ososa up school up oh, okay. fresh fm. bóyá wá wá mi ò jíjẹ fresh fm tó lápọ́njà bóyá kábọ̀ fresh fm bóyá tọ́jú òyìnbó bò kájọ máa borí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ ó yá kò bẹ̀ síbẹ̀ ó yá máyé kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún Fresh FM. ròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ yọ. lọ́tún lọ́tún Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe lọ́ ọlọ́ṣọ́ pẹ̀lú ìrírí. lọ́tùlọ́tù fresh fm. fresh one oh five dot nine fm. lọ́tùlọ́tù fresh fm. fresh one oh five point nine fm. fresh fm lónìí kìyìn o kí ẹ tẹ́tì. ẹ̀yin sọmọrí alfa ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan. ẹ ṣe tí ẹ gbọ́ gbọ́ gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ̀ Fresh FM ní kí ẹ máa gbọ́ ẹ ṣe. ẹ máa gbọ́ Fresh FM yomi ọlábí sí. ẹ máa gbọ́ Fresh FM one oh five point nine nílé orí challenge la wà Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ Fresh FM ẹ máa gbọ́ Fresh FM one oh five point nine nílẹ̀ orí challenge la Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ ẹ ojúbọ Ajaabale tó ti dòde sínú àwọn ìwé ìròyìn tó jáde fún tòde o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ bóyá ká jíjọ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM Ajábalẹ̀ lórí Fresh FM àwọn wa tòní. ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé. ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. ẹ kú ojúmọ́ ẹ̀ ǹlẹ́ ọ̀dẹ̀ ọdún bí ṣàlàfíà aládébà yín gẹ́gẹ́ bí ìṣe wà ẹ ti mọ̀ yín pé báago mẹ́jọ àbọ̀ bá ti ń ró kege báwọn bí kurukuru ọ̀bá bojú ọjọ́ jẹ́ o ẹ mọ̀ pé àwa náà yọ sí gúlẹ́ ni lórí ètò yìí ajá àbálẹ̀ ìròyìn ní tilétoko gbogbo àwọn nǹkan tí wọ́n kọ sínú àwọn ìwé ìròyìn yíká orílẹ̀-èdè nàìjíríà àti àgbáyé ó dà ní o bá a bá ti tẹ̀ báwọ̀ wa bá ti tẹ̀ ìwé ìròyìn báyìí ìwé ìròyìn ó ti rógò lọ́wọ́ tiwa o àìkú láì jìyà kẹfìrí gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú rẹ̀ á tẹnubọ̀ á tójúbọ̀ á ti gbogbo ara bọ̀ torí yín náà sì ni láàárọ̀ tòní èkó èkéjò lẹ́sìn agara ìdóńsí ọlọ́run ọba ẹja lọ sánsan sínú àwọn ìwé ìròyìn ọ̀hún kẹ́ kúkú gbọ́ nǹkan tí wọ́n kọ ti inú ìwé ìròyìn àjẹ́ wípé ọ̀rọ̀ tí àti ń gbọ́ láti àyébáyé tí wọ́n máa sọ pé igi kì í dá lóko kọ́ para àjà kì í jè kó pèrò ọ̀nà àìgbélé ẹni káfọ̀rọ̀ ẹ̀ yá padà tó ìsọ ọlọ́run àbú ọlọ́run ní ẹja mọ̀ tọrọ àwọn tí orí kó yọ nínú wàhálà ètò bẹ̀rẹ̀ ní Kaduna nígbà tí bàálù tó fòfò kúfò tó sì bẹ̀rẹ̀ sí ní sulé wọn lórí ní ibẹ̀ ní èyí tí ó gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ tí ọlọ́run ọba tó dólẹ̀mí wọn wọ́n wá ń sọ pé ó kù tíntín wọ́n ní ìtọ́jú àwọn rírè o ẹnu àwọn ò ní lè sọ́tán Tinubu Arewa Consultative Forum Northern Elders Forum àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lu nǹkan tó ṣẹlẹ̀ yìí pé irú ìṣẹ̀lẹ̀ bú wo ni eléyìí tó sì jẹ́ pé látọwọ́ àwọn ọmọ ogun lẹ́wà òun náà sì lélẹ́yìí ti wáyé ẹni tí í ṣe olórí iléeṣẹ́ ọmọ ogun orí lágbàjá ó ti lọ síbẹ̀ wípé á irú kí leléyìí ọlọ́mọ́mọ̀ járí nǹkan tí ọ̀dà ẹnìkan sọ̀rọ̀ ó ní èèyàn tó ń pàdánù rẹ̀ yóò lé ní ọgbọ̀n bíi mẹ́rìnlélọ́gbọ̀n lèèyàn tí òun pàdánù rẹ̀ ó ní òun tiẹ̀ tún mẹ́nìkan tó pé ọmọ méjìlá ló bí gbogbo ọmọ méjìlá rẹ̀ iná ni ìṣẹ̀lẹ̀ yìí lọ pàdánù mọ́ lọ́wọ́ kódà ìyàwó ẹ̀ gangan náà orí òkò yọ wọ́n ní í ṣe làwọn bẹ̀ sí sa òkùtù àwọn èèyàn tó ti já jálajàla bí ìgbà táwọn bá ń sa páàtì ah, ọlọ́run kó ṣàánú fún wa ni o wọn nínú bákò làwọn ń kó ẹlòmíì sí láti máa gbé wọn lọ ìròyìn kò dùn mọ́ mi nù o láti fi ṣẹ̀yìn lọ́wọ́ ní òwúrọ̀ tí ò ní àmọ́ àti wá ṣe é sí kíkọ́ ni wọ́n kọ́ kíkà náà ni a sì ká o. Mákindé ti gbé àbá ètò ìṣúná kalẹ̀ síwájú ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà wọ́n ní ọ̀sà ètò ẹ̀kọ́ ọ̀sà lẹ́sà ní sọ́tọ̀ so àti ètò ìlera pẹ̀lú gbogbo nǹkan tí ń lọ báyìí tí a ní ìrètí ọ̀tun èyí tí Tinubu tó gbé sí iwájú ọmọ Nàìjíríà wọ́n ní renewed hope hmm. arábìnrin Suleiman Ibrahim ó ní tóun tún fojú wáyé ni pé bí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá bí ó ṣe gbéra sọ dáadáa àwọn custom wọ́n gbẹ́sẹ̀ lé tirẹ́là kan tó yẹ pé ìrẹsì ni ló tún kó bíi tíjọ́ òní yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ pàápàá ní ojú ọ̀nà láti wọ orílẹ̀-èdè nàìjíríà káàkiri àwọn ibi tá a mọ̀ gẹ́gẹ́ bí bọ́dà wa èyàn ọ̀nà àbáwọlé wa ó ní wọ́n ti ń ṣe àwọn iṣẹ́ ribiribi wọ̀nyí supreme court wọ́n sọ pé kí ọ̀zẹ́kọ̀mẹ̀ kó san forty million naira kódà ẹjọ́ tó gbé lọ síwájú wọn pé kí wọ́n yẹ àga mọ́sọ̀dínmà nídìí wọ́n ní rárá kọjọ́ níwájú ilé ẹjọ́ ètí ọtún ga jùlọ ń bẹ̀ hàn ọtún jẹ gbèsè bọ́mẹ̀ náà ni o lórí ẹjọ́ ètí wọ́n pè ń bẹ̀ hàn lórí bọ́mọ nàìjíríà bí wọ́n ṣe ń tẹkọ̀ létí tí wọ́n ń wábi tó tutù fẹ́ lọ́ọ̀rẹ́ bá sí lórílẹ̀‐èdè àgbáyé ọ̀rọ̀ jápa jápa jápa yìí náà ni wọ́n ní ọmọ nàìjíríà kan hmm, ṣe ló pa ìyàwó rẹ̀ ní ilẹ̀ gẹ̀ẹ́sì nítorí kíni àwọn owó kan tó yẹ kí wọ́n san ọ àti alẹ́ tó bá wọn ọlọ́run wọn ṣàánú wa náà ni o gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́ẹ̀ láǹfààní láti gbọ́ nígbà tá a bá bọ́ sí àárín gbogbo ìròyìn àjàbalẹ̀ ní òwúrọ̀ tí ò ní yìí ẹ máa gbọ́ ọ wọn ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ní Àbújá wọn ní wọn sọ pé gbogbo àwọn iléeṣẹ́ tó jẹ́ lájọ̀lájọ̀ lábẹ́ ìjọba wọn ní wọn ò ní rí owó kankan gba o zero budget allocation ni wọ́n gbé kà wọ́n lọ́wọ́ torí pé wọ́n gbọ́dọ̀ yanjú gbèsè àjẹ́lẹ̀ wọn àti gbogbo àwọn nǹkan tọ́ba kí wọ́n yanjú àìyanjú rẹ̀ wọ́n mọ̀ retí kọ́bọ̀ láti inú àpò àsùnwọ̀n ìjọba pé zero budget allocation ní ti àwọn ó gbé lọ fún àwọn èèyàn wọ̀nyí ẹ̀wẹ̀ oríṣiríṣi àwọn nǹkan míì làtòrí ní àhíọ̀ yàtọ̀ sí ti àwọn tó jẹ́ iléeṣẹ́ custom asọ́bodè tí wọ́n gbẹ́sẹ̀ lé Ah, ọkọ̀ àjàgbéjò tirẹ́là tó kó ìrẹsì àjàgbéjò mẹ́sàn-án ni ẹ̀wọ́ kódà àwọn kan wọ́n yà á tàwòrán tàwòrán ìrẹsì rèé ọlọ́run mi ò tọdún sí nǹkan lẹ̀kùn òkè o ah, ẹjẹ́ àtúnwò eléyìí wọ́n ní àwọn afurasí kan tí wọ́n ń dè hámọ́ra àbọ̀n káàkiri ṣe ní àtàkọ́sọ́wọ́ ọlọ́pàá ọlọ́pàá ti mú wọn ó mú wọn so oníhàn ní o pé kí lẹ́ fi léyìí ṣe èyí tẹ̀ ń dì káàkiri dikúdì lẹ́ẹ̀dì mọ́rù yìí o iléeṣẹ́ èyí tí ń pín iná káàkiri transmission company of nigeria tcn ó sọ pé òun ti tán láti dá iná padà sí orílẹ̀-èdè niger nígbà tí orílẹ̀-èdè nigeria tó bá gbẹ́sẹ̀ kúrò lórí eyín ẹjẹ́ wọ̀ kọ́kọ́ nínú dáadáa náà hmm, n tí ròyìn ń sọ sétí tèmi nu <laughs> bẹ́ẹ̀ bá dá padà bẹ́ẹ̀ dá padà ẹ jẹ́ kí iná kọ́kọ́ kárí lọ́dọ̀ tí àyè táwa náà wà ń jẹ ìgbádùn náà ní yìí èmi ò fẹ́ rò pé ọba òjúmu ẹ jẹ́ ń sẹ́nu dédé síbí báyìí nígbà tí a bá ṣẹ́rí padà lórí ìròyìn àjábalẹ̀ náà lẹ́tùn bá wa torí àwọn ìròyìn kan ọmọbẹ tí n tí ì gé orí rẹ̀ fún yín ẹ ṣe gbọ́dọ̀ mọ́ gbọ́ ọ̀pọ̀ dandan níta fipamọ́ ní níyì ẹ jẹ́ kí a lọ sí ẹ̀ka polówó ọjà ká gbọ́ nǹkan tí wọ́n ní fún àná èyí ni a mára lé tiwa tá a bá ti padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àjábalẹ̀ ìlànà lẹ́ẹ̀mọ́ tẹ́tí sí. àjábalẹ̀ àjábalẹ̀. 哈哈。 pọ̀pọ̀ sì sí kérésìmesì àti ọdún tuntun ti bẹ̀rẹ̀ ní design bricks homes and property ó yá design bricks ní kò ń yọ fanda bọ́ sínú ọkọ̀ àlùyọ tí yóò tún gbé ọ ní rẹ̀rẹ̀ mú wọnú ọdún tuntun twenty twenty four. three hundred thousand naira pé ni wọ́n fi bu ọlẹ́bùn ọdún kí wọ́n lòun sì donílẹ̀ ní london villa estate tó wà lápẹ̀tẹ̀ ológun ẹrú road royal garden estate phase two ajibode extension àti royal arena estate along kọ́ládàísí university akíọ̀lẹ̀ ìbàdàn. àwọn ohun amáyédẹrùn ti wà nílẹ̀ ní sẹpẹ́ ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yínyínyín ọ̀nà lọ́dà tó ń yọ̀ kùlùlù boreholes fence àti security tó dájú. bẹ́ẹ̀ bá ṣe sanwó ilẹ̀ yín lẹ́ẹ̀ma gba àwọn ẹ̀bùn ọdún bíi ìrẹsì adìyẹ òróró tó fi mọ́ fridge television dstv microwaves fan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà la nílẹ̀ láwọn estate wa lẹ́kọ̀ọ́ ìjẹ̀bú abẹ́òkúta àti ṣàgámù. kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tó wà ní ìwó road àti bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. end of the year breakthrough promo pẹ̀lú design. Time Breeze àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. time for you to achieve success in the foreign proficiency program is now. Join the success train at Edu Consults 95 and above in TOEFL 7.5 and above in IELTS 220 and above in GRE 600 and above in GMAT 1400 and above in SAT as well as 28 and above in ACT. You can achieve all these through our online class, one-on-one class and conventional class arrangements. Achieve your goal with Edu Consult Foreign proficiency programs. Visit Edu Consult today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashiborija Junction, Bashoru, Ibadan. Telephone 081 354 30382. Edu Consults. Together, we soar with pride ẹ ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ìṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì gbọ́n pa Black Friday ni Solat Electronics Black Friday lọ́dún tá a wà yìí solar electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé káyé mọ́ solar black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ́ra thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fan eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solar electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni ẹ̀ ń bẹ challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀rù ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gbóni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ̀ ńlẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. First, vital wellness iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí ìlera pípé àwọn ènìyàn jẹ lógún distributor la jẹ́ fún new life product gbogbo ǹjẹ́ o ti gbọ́ nípa trenin pankọ́pì oògùn tó ń dènà àìsàn àti àrùn ní àgọ́ ara àti àwọn product yòókù tá a fi ń kọ àwọn àìsàn àti àrùn torí pé wọ́n dáni gúnlẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àti níjọ́níjọ́ ló ń pè wá láti wá ṣe àyẹ̀wò fáwọn òṣìṣẹ́ wọn fún ìfúnpá àti ìtọ̀ ṣúgà àti àwọn àyẹ̀wò míì bèrè trenin pẹ̀lú salmon oil aloe vera plus canage láwọn ilé ìtajà ògùn ìbàdàn bíi kúlọ́ra àdójúkọ uch mosh pharmacy ní bódìjà crown pharmacy ní challenge àti tonic pharmacy àdójúkọ uch tàbí kí ẹ wá sí iléeṣẹ́ wa fún àyẹ̀wò àti ríra oògùn a wà ní nọ́mbà three ayọ̀ adékúnlé close ní bódìjà ìbàdàn a ó sì gbé àwọn ọjà tó o bá rà lọ́dún ọ̀yìn lọ́fẹ̀ẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero six three five one seven one three five ẹ lè kàn sí wa lórí facebook àti instagram first vital wellness ìlera pípé yín ló jẹ wá lógún. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. ó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lò ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. tó ṣe ìlérí a kú ìlérí iṣẹ́ ṣe bóun ló láyé àtọ̀run a ṣì ọ̀run fún mi. ẹ̀yin tó mọ̀ pé àdúrà ń gbà ó yá níbi tí ọlọ́run àdó síkù tí ń gbọ́ àdúrà ní gbogbo sátidé kejìkejì lórí òkè ọjọ́ ńbàdàn nínú pàdé májẹ̀mú tí àwọn aláṣẹ orí òkè fọwọ́ sí pẹ̀lú iléeṣẹ́ ìránṣẹ́ apọ́sítù tẹ̀mẹ́lẹ́yìn christ evangelical ministry àkórí ẹ̀ ọ̀run àánú ńlá mi ṣí gbogbo èèyàn tó yà ẹ̀mí àwọn wòlíì ó tó máa ṣíjú àánú wọlé ní sátidé kejì lóṣù yìí ohun gbogbo tó ti fi ìlàkàkà tagbára kàkà ṣe àánú máa yanjú ẹ̀ nípasẹ̀ pọ́lọ́ lórí àwọn ìránṣẹ́ onísọjí pásítọ̀ kúnlé farayọlá láti csc òkè agbára àwọn olórí lórí ẹ̀mí ìbùkún olúwa ògo olúwa ẹni tá a fìràn agbára yìí hàn apọ́sítù tẹ̀mẹ́lẹ́yìn àdìàgbò wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ lábẹ́ ìfàmì ìròyìn olùgbàlejò àgbà pásítọ̀ peter ayọ̀rìndì gbogbo ẹ̀ ní orí òkè ọjọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ health center ìyànà bára ọjọ́ nìbàdàn fún ìrànlọ́wọ́ àdúrà zero seven zero three zero two seven four seven eight àánú ọlọ́run yóò fọ̀hún testimony gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ ní sílọ́dà bíi abc pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. òrùlé jẹ̀rá tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá dì. bóòrùn ràn minimini lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá dì bọ́ máa tutù. ó tún wú ẹwà òun yìí kólé tí ó sì gbé yọ sóńbẹ̀. láti wá ara òjúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. laola mega top concept limited la sọ aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated láti orílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́ọ̀sẹ̀ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di tírọ́ọ̀kì wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing. It's finally here tí pọ́ǹpì tó kórè dé tọ́tẹ̀ yìí gánagà jù. gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa tẹ́gbẹ̀bù six hundred and thirty blocks ó jìgbìjìgbìjìgbìjìgbì ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́dé kéde tó lápẹ̀rẹ̀ tí pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀ ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bodija Ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. Freedom Festival twenty twenty three. ó bá rún bàbá lọ́la èmi máa máa rí i ọlọ́run ìpè bàbá wòlíì ezekiel olúfẹ́mi adépọ̀jù ó tún máa pa gbogbo onípojúpọ̀ ìdálẹ́rìn ayọ̀ ní freedom festival tọdún yìí christian assembly bible church wonderful city number twenty four apostle joseph ayọ̀ babalọ́lá way lamadesina estate odò ẹran ìsàlẹ̀ gáràjì ọlọ́run ṣògo ojú ọ̀nà àkọ́rọ́ ìbàdàn ni jésù ti ń dúró dè wá o pẹ̀lú àkórí ẹ̀ èmi yóò kọ́ ìjọ mi i will build my church matthew sixteen eighteen to nineteen ọjọ́ wednesday six sí thursday seven oṣù december ọdún yìí aago mẹ́jọ àárọ̀ nípàdé àdúrà máa bẹ̀rẹ̀ alẹ́ friday eight december ìṣọ́ òru alágbára ni o aago mẹ́wàá lẹ́ni náà àdúrà ó ti bẹ̀rẹ̀ sí ní jò sunday ten december ní ìdúpẹ́ prophet j o ọlátíwọ́n jp ní spiritual father pastor seun oyewusi oníwàásù ní guest minister apostle faithman bámigbóyè máa wà níbẹ̀ àwọn olórin ẹ̀mí yẹmi david látàbúlé elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ àti cabc choir engineer pastor clement adelawo ní assembly pastor tó jẹ́ olùgbàlejò ọlọ́run lee zikẹ́ olúfẹ́mi adépọ̀jù tún máa rọ̀jò ìbùkún sórí gbogbo oníkòtìpẹ̀dá lórúkọ jésù. you don't. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn ìwé bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bù ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní bàbá ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi jójíjó ìlú lílù ìní oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìbìjìbìjìbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kìíní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan àṣírí ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn òwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn ìwé wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn ìwé lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ wo sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó lé kéńkà pẹ̀lú ẹ̀ ní kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ lójoojúmọ́. nílé challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn bàbá kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo alalala lololo. From Monday to Sunday, I dey work oh very hard. When my body no tranga, I go take on a dog. Because I no fit sit down dey look away. I must go hustle to meet my target, yeah. case your body they pain you fever headache dey worry you do don paracetamol go make you well again do don paracetamol go make you well again do don paracetamol go make your body can't be good for papa headaches pain fever sabi for all people handle take ibonadol sabi am comot for your body one time Now, bondo chemical Industries limited maker of bona babe dey do am bonadol dey for pharmacy store and patent the medicine shop when near you but if your body no sharp sharp after three days go see your doctor bonadol They knock out to headache pain and fever fast. àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an Adupe ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ adúpẹ́ ṣeun amọ̀rírì oore tẹ̀ ṣe. láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 080 9842 Royal Guard disinfectant disinfectant, kill germs, into. ọdún ìkórè ọdún ìkórè dé. ẹ ẹ yá nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílẹ̀ ìbàdàn ìkórè ọdún kan tọdún ìtún máa yàtọ̀ agbọ̀nà ara yọ pẹ̀lú àkòrí unlimited blessing ìbùkún tí ò lópin ọjọ́ monday four december ní papọ̀ sì máa bẹ̀rẹ̀ ní alẹ́ friday eight december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ lájọ fi gbé ọlọ́run òṣèfà ga adégbòdù twins ló máa fi orin àti ìlú gbé wa débẹ̀ ọjọ́ sunday ten december lọ́jọ́ ìdúpẹ́ kórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ host choir ló máa forin síde tí ọ̀pọ̀lọpọ̀ lórin náà sì ń bọ̀ káàkiri àgbáláyé ni àwọn ènìyàn ti ń bọ̀ ọlọ́run bílẹ̀ wọ̀ṣọ́fà ní olùgbàlejò àgbà nígbà tí bẹ̀rẹ̀bù mọ́sínà evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ máa gba gbogbo wa lálejò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ Celestial church of christ testimony parish ní kátijọ́ fi ìdùnnú wa hàn ọlọ́run olùbùkún yóò bùkún wá o àmín lórúkọ jésù. àjà balẹ̀. nǹkan lédìí báyìí tó rápá àwa ti ṣetán báyìí o ọlọ́bẹ̀ ti ṣe bẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ni kókò báyìí ìkòkòrò ò ní mú yìí o ẹ̀yin Mr. Man ìròyìn ti délẹ̀ <laughs> ìròyìn ti délẹ̀ mo ti ṣe gbogbo àkórí mo ṣe lọ ṣe lọ ṣe mọ̀sáì kàn fún ọwọ́ lẹ́ran ni ṣé ò sí èsì kankan. ọ̀rọ̀ sì ń bọ̀ bó bá dọjọ́ iwájú. ẹ bá ẹ filẹ̀ bẹ́ẹ̀ àánú ẹ ṣe mí àwọn tí mo pẹ́ dé díẹ̀ ní kẹ̀kẹ́ yẹn má bínú àánú ẹ ṣe mí. àmọ́ ọ̀rọ̀ ni ó sọra rẹ ọ̀rọ̀ ni ó sọra rẹ kò sí wàhálà. a ní sí òsín kankan o sọ bí òwe bí òwe. kí n tiẹ̀ pẹ̀lú tèmi kí ló kàn pẹ̀lú òwe yìí. sórí bẹ́ẹ̀ bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ oh. nígbà tí nígbà tó dé sí <laughs> èmi dé sí olúgbọ̀n ẹ. ẹ ẹ mo mọ́ra o <laughs> mo torí kò ṣe é mo mọ́ra kéèyàn fẹ́ lọ síbi iṣẹ́ kọ́ wá jẹ́ pé ojú ọ̀nà ni òní jẹ́yìn òní débi iṣẹ́ èmi ò mo mọ́ra o wọ́n wá sọ mí lẹ́nu gbàdán o nìkan ní gbọ́ náírà ni ah. bóyá wọ́n ti wọ́n ti sọ sí ọ. ẹnu ayé sì lẹ bọ. wọ́n nìkan ló ń gbé akálà rẹ̀ ní. àmì sọ nǹkan kan mọ́ ah, for now ọ̀rọ̀ sì ń bọ̀ ọ̀rọ̀ bó bá dùn. ọ̀nà àrà ti dà mọ́ kóbò lọ náírà báyìí bóyá ó ṣe já ríra lórí ẹ̀ ó ṣe é ṣe o torí ah. bí nǹkan àwọn èèyàn tiẹ̀ ti ń kó sórí. àyàn ti ń kó. gbogbo èèyàn tó ń gbọ́ mi ní ìsìn wọ́n á mọ̀ pé ó tọrọ pọ́nbélé ni. Hmm. àwọn èèyàn ti ń kúrò ní ẹlẹ́bú àwọn tó kọ́lé sí ẹlẹ́bú ti ń kó kúrò ńbẹ̀ wọ́n ti lọ ń gbé bò nígbà mo sọ fún ọ pé èèyàn ń kó kúrò lọ náírà ń jọ sí. mi ò mọ̀ pé mi ò mi mo rò pé ò ń ṣe ni eré mo pe o gbàtí ọba arọgbọ mọ eré mo pe o nítòsí burú jù lé ayé yìí ni pé kí sófin ẹ̀rọ kọ́ máa mú yàn ẹni tí ń lọ ilé ìwòsàn ẹni tí wọ́n wá lọ rèé ṣe interview fún iṣẹ́ ẹni tó yẹ pé tó ọba ẹ̀pẹ́ ìṣẹ́jú kan báyìí wọ́n dúkòó tí ẹ̀ bá níbi iṣẹ́ nu Eh. láyé bí epo ṣe rí ilé. èmi sọ pé mi ò ní sọ̀rọ̀ ìwọ ló ń sọ̀rọ̀ kí lọ́kàn ná kí n ah, tiẹ̀ nu ọ̀rọ̀ yìí alára òru. àánú ẹ ló ń ṣe mí. mo ti sọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ ṣe ń bọ̀ bó bá dọjọ́ iwájú ẹlẹ́mìí kọ́ mọ́ gbà kò sí wàhálà ṣá lọ béèrè pé ẹ gbọ́ ọmọ báyọ̀ yìí ọmọ tó ń parọ́ kan ó láwọn èèyàn ti ń kó kúrò nú ẹlẹ́bú àwọn tó kọ́ lẹ́yìn sọ àwọn tó rẹ́ǹtì lé o. bọ ìkókò ní ilé wọn ni àbí èkèmíún. security àti ọ̀nà tí ọ̀dà ni gbogbo ọ̀nà tó wọnú ẹlẹ́bù kínní kà ń bọ̀ látàṣíwájú kà ń lọ mm. mọ́gánná kan gbà wọnú kínní kan lẹ́bù. ẹ̀yin ọ̀lọ́nà erébù ni àwa lọ́nà erébù tiwa ẹ̀ lọ́nà erébù bẹ́ẹ̀ sì ni ọ̀nàrẹ́bù yín ò gbé lọ́dọ̀ yín. ọjọ́ tẹ ìdìbò yẹn ọ̀nàrẹ́bù làwa náà dìbò yẹn ọ̀nàrẹ́bù tíya ọ̀nàrẹ́bù ọba ti gbé lágbègbè ibi tí èèyàn wà èèyàn ọmọ ọmọ yẹn náà ni. Oh, mm. mm. mi ṣáà ti sọ fún ọ pé fọ̀rọ̀ mi lẹ̀ mo ti fi mọ̀ lọ́hùn. o ti fọ̀rọ̀ rẹ lólúwa lọ́wọ́. <laughs> ti fọ̀rọ̀ mi lólúwa lọ́wọ́ kọ́ máa di pé ah. mm. mo ti fọwọ́ lẹ́rọ. ẹ já ka ìròyìn ìròyìn èyí tí mo kọ́kọ́ fi ṣẹ̀yìn lọ́wọ́ lẹ́ẹ̀kan ẹ̀ wò ojú ní rojú sànú o bá a bá gbójú kò ń bẹ̀ ọkàn ò ní kúrò níbẹ̀ o nítorí ìṣẹ̀lẹ̀ àjálù ìbú hmm. èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna níbi tí bàálù èyí tí wọ́n fi dojú ìjà kọ àwọn olóró tàbí àwọn karambà ní ẹ̀dá hmm. níbi ó ti lọ rèé ṣe ọṣẹ́ níbi tí wọ́n rán sí ọmọ hmm. fòfòkúfò ní tọ́lọ rèé gbẹ̀mí àwọn èèyàn ní agbègbè ìkan ní Kaduna ṣẹ̀wá rèé àwọn tí orí kó yọ níbẹ̀ ní ọjọ́ ìsinmi èyí tí ó kọjá lọ yìí ọjọ́ ìsinmi ìjẹrin tó ṣe pé wọ́n lé ní ọgọ́rin èèyàn hmm. wọ́n ní àwọn tí orí kó yọ wọ́n ti bẹ̀ sí sọ̀rọ̀ pé ohun ojú mi rí ẹnu mi kò lè sọ hmm. àmọ́ ẹnu wọn ti ń sọ wọn ò lè dé mọ́ra ni o nígbà tí hmm. wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ gbóhùnsáfẹ́fẹ́ ti BBC èyí tí ń fọ̀n lédè haúsá BBC Hausa Service ọ̀kan nínú àwọn tó rí kó yọ Hajiya Aisha ló ní sẹ́rí àdó àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe gíjà hmm. nǹkan bí ọwọ́ aago mẹ́sàn-án àbọ̀ hmm. ní alẹ́ ọjọ́ Sunday ni àwọn wò pé àbáyé fẹ́ parẹ́ ni wọ́n ní sẹ́mọ̀ yìí pé gbogbo wa pátápátá báyìí ṣe àmọ́ bíi táyà sí òun kà kù ìkọlù kan gbà ṣẹlẹ̀ gbàgbà gbogbo hmm. lásìkò táwọn sì ń ṣe àyájọ́ ọmọlúdì lọ́dọ̀ àwọn ni níbi tí àwọn èèyàn ti ẹ péjọ tí wọ́n pọ̀ sí gan-an rẹpẹtẹ wọ́n ní ìṣẹ̀lẹ̀ nìkan pé pé à àdó olóró kan tún ti bẹ́ hmm. níbìkan ni hmm. Hmm. yes àbáwọn aráabí ló tún ti dé ni wọ́n ní ṣe ni àwọn sáré lọ sí ibẹ̀ bẹ́ẹ̀ táwọn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti gbẹ́mìí mì wọ́n ní gbà táwọn fẹ́ mọ̀ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ pé kí àwọn máa fa àwọn kan yọ̀ ń bẹ̀ lẹ́yìn bí ọgbọ̀n ṣẹ́jú ọdúngbọ́ gíjọ ní àdó olóró mi ló tún ṣe pé ètò pé àwọn tó fẹ́ mọ dóòlè èèyàn wọ́n ní àwọn náà bá dẹni tí wọ́n tún ń dóòlà ẹlòmíì kunu wọn ẹlòmíì tún fi ara pa wọ́n ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ àwọn hmm. wọ́n ní ni ó ti bá ìṣẹ̀lẹ̀ bú ìyà jálùbú lọ́ba rìn wọ́n ní arákùnrin kan tó ń mọ̀ dáadáa ọmọ rẹ̀ ọmọ méjìlá méjèèjìlá àtàn ọmọ méjìlá àtìyàwó ẹ̀ náà ni wọ́n kú ó ní ah èyí ò lè bójú wo nǹkan bẹ́ẹ̀ o méèyàn bá jorí ahùn ẹ wò ẹ̀kún ọgbọ́n yẹn mẹ́ hmm. wọ́n náà wá di pé wọ́n wà ń kó ara tó ti já jálajàla sínú báàgì báàgì báko Ghana must go hmm. ní ń sapá ní ń ju ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ní ń lẹ́ mọ́ orí olórí hmm. níbẹ̀ báyìí ẹlòmíì tí òru ti kun yọ Idris Haruna ló ní èèyàn bíi mẹ́rìnlélọ́gbọ̀n mọ̀ ní àwọn èèyàn ọ̀hún hmm. tí àwọn sì jẹ́ bíi sixty six mẹ́rìndínláàádọ́rin oní mẹ́rìnlélọ́gbọ̀n ó ti kú báyìí. Ah! ọ ń sọ̀rọ̀ wọn ló tún bu sí ẹkún náà ni hmm. ó sọ wípé bá a ṣe kúrò níbi tí àdó olóyè tó ti tó ti bú kẹ̀m hmm. ó níbi tí àwọn ti ń lọ ìmí ìtún yọ ọlọ́ọ̀kan kan fúì hmm. àní ìwọ ọlọ́run ọlọ́mọ̀mọ̀ tí ìpààyè rẹ̀ ẹ wò lọ́jọ́ tá a wí yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí kìnìún yìí ọ̀bá síbẹ̀síbẹ̀ wọn ò wọn ò jẹ́wọ̀ ọ̀run nítorí pé inú kíjokíjo ọkàn ìní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń bẹ̀ ẹnìkan tí orí tún kò yọ Amos Peter tí ó sọ pé ó bá oníròyìn Nigerian Tribune wọ́n jọ ní gbólóhùn papọ̀ ó ní téńtéń lọ́lọ́run fi kó yan níbẹ̀ torí pé àwọn èèyàn tí ò tiẹ̀ rí bí òun gan ó ní kínní ó mú wọn balẹ̀ ẹni tí í ṣe olórí iléeṣẹ́ ọmọ ológun ó ti wá lọ síbẹ̀ báyìí tí ọlọ́run bá àwọn èèyàn tí orí kó yọ ó sì fún wọn ní mílíọ̀nù mẹ́wàá pé ẹ dákun ẹ sáà bá ní tọ́jú wọn náà so chief of army staff lieutenant general tarid lágbọ̀jà òun náà lọ síbẹ̀ ó sì bá wọn kẹ́dùn gidigidi gan ní agbègbè tódúnbírí níbi tí eh, bàálù ajagun yìí tí ó ti lọ rèé ṣe ọ̀sẹ̀ tí wọ́n rán wọn ni ó tún fi mílíọ̀nù mẹ́wàá náírà fún àwọn èèyàn tó jẹ́ pé èèyàn wọn ti gbẹ́mìí mí bẹ́ẹ̀ pé ẹ ságbàná ẹ máa fi lè wá nǹkan panùsó títí ọ̀rọ̀ ń bọ̀ ó tá à ń bọ̀ wá jókòó torí pé ìṣẹ̀lẹ̀ yìí ọjọ́ àwọn lójú kódà ọba àwọn náà lẹ́jà fún hmm. gbogbo ìròyìn yìí ọ̀pọ̀ gan odidi onú ìwé ìròyìn ojú ìwé kan tán ni wọ́n fi sọrí ìṣẹ̀lẹ̀ láabi. ọ̀dà jẹ́ ń fi èèní sí kílẹ̀yìn jẹ́ ilé láti kọ́ṣọ́ròde ìròyìn láti ìpínlẹ̀ ọ̀yọ́ kó tó di pé a tún padà sí ìròyìn òkè lọ́hùn. mákindé ṣàgbékalẹ̀ òjìlé ní irinwó bílíọ̀nù náírà ti pẹ́sẹ́pẹ́sẹ́ gẹ́gẹ́ bí ètò òṣùná ní ọdún tí ń bọ̀ twenty twenty four gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣàgbékalẹ̀ owó tí í ṣe ọ̀jìlé ní irinwó bílíọ̀nù náírà owó ilẹ̀ wa àtàwọn sẹ́ńjì pẹ́sẹ́pẹ́sẹ́ kan ẹ̀yìn rẹ̀ four thirty four billion two twenty one million seven sixty five thousand uh, seven nine hundred and thirty eight naira seventy nine kobo. èló ni ní èdè yorùbá mo ti pè fún ọ ó ti gùn gùn gùn gùn. ìbò tí o mọ̀ pé ọlọ́pọ̀ pé ìbò máa ń gùn ju kínní lọ ni. mo ṣe ò gbọ́ òjìlé ní irinwó ó dín mẹ́fà bílíọ̀nù náírà àti pẹ́sẹ́pẹ́sẹ́. ó yé mi tọ́ wọ́n ní ní ìgbà tí gómìnà ń ṣàgbékalẹ̀ ètò ìṣúná yìí síwájú àwọn aṣòfin tí ìlú dìbò yàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lánàá wọ́n ṣe àpèjúwe. Eh, ètò òṣùnà ọdún tó ń bọ̀ gẹ́gẹ́ bí ètò òṣùnà mú ètò ọrọ̀ ajé bọ̀ sípò tá a mọ̀ sí budget of economic recovery wọ́n ní nínú owó yìí wọ́n ṣá gbogbo bí wọ́n ó ṣe ná àwọn owó tí wọ́n ó ná fún owó náà àtìgbàdégbà òun náà ni ó jẹ́ bílíọ̀nù lọ́nà gbàálémọ́kànlá two hundred and eleven point eight billion naira ètò ẹ̀kọ́ nípínlẹ̀ ọ̀yọ́ òun náà lọ palẹ̀mọ́ èyí tọ́pọ̀ ju owó ọ̀hún tí wọ́n fi gbọ́ bùkátà rẹ̀ torí wípé bẹ́ẹ̀ bá kó gbogbo ètò ìṣúná pátá porogodo pọ̀ ìdá ogún nínú ọgọ́rùn-ún ẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé yà kalẹ̀ fẹ́ka ètò ẹ̀kọ́ nígbàtí ìpèsè àwọn nǹkan amáyédẹrùn infrastructure tóun sì jẹ́ bílíọ̀nù mẹ́rìnlé ní àádọ́rin ó lé béjébéjé seventy four point three billion òní àná lórí infrastructure ìyẹn ló kó ìdá mẹ́tàdínlógún gbogbo ìdá mẹ́tàdínlógún nínú ọgọ́rùn-ún gbogbo àpapọ̀ ètò òṣùnà seventeen point eleven percent òní infrastructure jẹ́ ìròyìn yẹn ọ̀pọ̀pọ̀pọ̀ gbogbo ìwé ìròyìn tó jáde lónìí lọ́fẹ̀ẹ́ kọ́ àmọ́ láti paṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ ń tún lọ sókè lọ́hùn-ún asuu ti sọ fún Tinubu pé ó dàbẹ̀ pé èèmọ̀ ti wọ àwọn fásitì nílẹ̀ yìí àwọn olùkọ́ àgbà wọ́n ti ń kọ̀wé fipò sílẹ̀ wọ́n ti ń sá lọ sí ilẹ̀ òkèrè bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé àwọn èèyàn kan tí ọ̀sá lọ ilẹ̀ òkèrè ìpọ́njú àti ìlálàṣe inú ayé ó ti mú kí wọ́n máa kọ̀wé fipò sílẹ̀ pé àwọn ò wàá kú sẹ́nu iṣẹ́ ìròyìn yẹn ni pé ọlọ́run mọ́wàá ṣe ni ní òkú sí bàbá o òun náà ni ti ẹgbẹ́ asuu sọ so, lásìkò yìí sínú ìwé ìròyìn ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì ilẹ̀ nàìjíríà academic staff union of universities asu àná òde yìí ní amọ̀ké gbàjarì pé nǹkan mọ̀ dé o gbogbo ẹ̀ka ètò ẹ̀kọ́ àti gbogbo bí ẹ̀ka aṣẹ́ ní inú àwọn fásitì tó jẹ́ tìjọba gbogbo department àti unit ní ilé ẹ̀kọ́ gíga fásitì tó jẹ́ tìjọba ní orílẹ̀-èdè nàìjíríà ni wọn ò rí èèyàn tí ó bá wọn ṣiṣẹ́ tó nǹkan mọ́ o wọ́n ti wà short of staff english wọ́n ní ìdí abá ìdí abá ìdí abá ni pé ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ láwọn fásitì ìjọba nàìjíríà àwọn ni wọ́n ti ń kọ ìwé fi ipò sílẹ̀ pàápàá jùlọ àwọn lecturers wọ́n ní wọ́n sọ pé àwọn ń lọ síbi tí pápákọ̀ ibi tí pápá oko tútù tí ó ti rọ̀ sọ̀mù láti lọ rèé wá ìgbésí ayé tó nítumọ̀ fún ayé àwọn wọ́n ní wọ́n lọ fún greener pastures ní í jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹgbẹ́ asuu sọ pé nígbà tí àwọn wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ n tó ń ṣokùnfà káwọn èèyàn máa sá lọ kó fásitì páwọn òṣìṣẹ́ mọ́ òun ni owó oṣù tí ò ṣe déédéé àwọn àjẹmọ́nú eléyìí tó ti fẹ́ di nǹkan míì ìdákórekú lòun náà wọ́n ní àìsí àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ àtàwọn ohun èlò tí mú inú ọgbà ilé ẹ̀kọ́ ta sánsán wò ní fẹ́ kẹ́kọ̀ọ́ àti gba ẹ̀kọ́ poor infrastructure àti àìsí ìbọ̀wọ̀ tó yẹ fún àwọn fásitì látọ̀dọ̀ ìjọba lọ́fà tí ọ̀pọ̀ àwọn fásitì tí wọ́n fi ń kọ ìwé fipò sílẹ̀ fapẹ̀rẹ̀ ẹni tí í ṣe alága asuu ẹ̀ka fásitì ìbàdàn chairman asu university of ibadan chapter ọ̀jọ̀gbọ́n ayọ̀ akínwọlé akínwọlé nínú ọ̀rọ̀ tó bá àwọn oníròyìn sọ nìbàdàn ló sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ń gbọ́ tí wọ́n sọ pé ṣé lóòótọ́ làwọn lecturers ti ń sá lọ láwọn fásitì bẹ́ẹ̀ ni wọ́n ti ń sá lọ o ó ní ipò burúkú ipò akúrẹ̀tẹ̀ tí àwọn fásitì nàìjíríà wà lásìkò yìí àti ìgbésí ayé tó ti sá málámálá fún àwọn olùkọ́ àtàwọn òṣìṣẹ́ fásitì lọ́fàá bẹ́ẹ̀ bá mọ táwọn lecturer ń kojú àti ti ń kojú wọn èyí ò mọ bá wọn káàánú ni lásìkò yìí ní nàìjíríà akínwọlé ní ni ẹ̀yin ẹ̀yin tí ẹ mọ̀ ń sọ pé kí làwọn gíwá wà ń sọ kí làwọn gíwá ń ṣe vice chancellor ọ̀ oh, ó ní ṣé kí n mọ́tàn yín ó ní àwọn gíwá fásitì gan wọn ò lè gbàyàn síṣẹ́ kí pé ẹnìkan ò síbẹ̀ kí wọ́n sáré fẹ́ nìkan àmọ́ kò wẹ́ẹ̀kì mọ́ kò ṣeé ṣe bíi tìgbà kan wọ́n ní láti pe Àbújá ẹ̀ ló Àbújá àgbàyàn sí fásitì ibi bí o àgbàyàn sí fásitì ibi wọ́n ní èèmọ̀ ni ìròyìn yẹn pọ̀ o èmi kàn ya bẹ̀ ni. kẹ mọ̀ pé ẹ gbọ́ kẹ mọ̀ pé ẹ gbọ́ ni o ajá balẹ̀. ẹ jẹ́ ká lọ sínú ìròyìn eléyìí náà níbi tí ó ń pàrọwà fọmọ nàìjíríà pé orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o ta ló sọ̀rọ̀ náà jáde ta ni wọ́n ń sọ sí nígbà wo ni wọ́n sọ ọ́ sultan lọ́mọ sọ̀rọ̀ ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ àwọn ẹlẹ́sìn tíjọ́ ń ṣe àjọṣepọ̀ fún ìṣerere orílẹ̀-èdè nàìjíríà sọ́tàǹtì sokoto alhaji muhammed saad abubakar ó ti sọ ọ́ pé pẹ̀lú gbogbo àwọn ìṣòro tí ń dojúkọ wá lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ ìsàn lára wájú àwọn orílẹ̀-èdè bòmíì lọ ọ̀pẹ lọ ẹ̀ka mọ̀ ọ̀ saad abubakar ẹni tí í ṣe president general nigeria supreme council for islamic affairs ni ló sọ̀rọ̀ ìjáde o níbi ìjókòó pàdé kan nílùú àbújá ẹni tí í ṣe olórí ẹ̀sìn yìí ló ṣe àlàyé pẹ̀lú àrọwà fọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ó yẹ ká súnmọ́ra wa gbagbagba ní àkókò tá a wà yìí ni o kájọ foríkorí pé ọ̀nà wo láàgbégbà báyìí tí ẹlẹ́kọ̀ọ́ wa ò fi ní fiyọ̀ sí lórílẹ̀‐èdè nàìjíríà kí nǹkan ọmọ bá wa sàn máa wà lọ́wọ́ kọjá àlà ó ní àmọ́ nítorí nǹkan wò nínú òye tòun ni pé àwọn tí ń ṣe aṣíwájú wa ló yẹ ká fi àdúrà ràn lọ́wọ́ o nítorí pé tá a bá fi àdúrà ràn wọ́n lọ́wọ́ àwa gan jẹ nínú àdúrà tá a bá ṣe fún wọn tẹ́ ẹ bá sì wí ìkejì ẹ wò ó àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ó sọ ọ́ nígbà gbogbo alẹ́ jẹ́ kí a ṣèṣẹ́ láti ran orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́ kó lè bá a dáa ni o kí ó lè bá a jẹ́ ibi tó rẹwà tá a mọ̀ gbé ní gbèdémukẹ̀ ó ní ẹ purọ́ o àmọ̀pá níṣòro lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n àjàlá ta nà ọ́ hmm. ọlẹ́yìn náà nù àwa gangan lọ́wọ́ nínú gbogbo wàhálà yìí bí orin ẹnìkan mi pé hmm. gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀ <laughs> ẹ yo ó ní tí nǹkan ọ̀bá dà ẹ jẹ́ a sọ pé nǹkan ọ̀dà tí nǹkan bá sì dà ẹ jẹ́ ká sọ̀rọ̀ pé nǹkan dà a mọ̀ pé nǹkan ọ̀dà ẹ wá jẹ́ ká nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà hmm. kí a wá nífẹ̀ẹ́ rẹ̀ débi góńgórí débi pé gbogbo bí ara ṣe ń ta wá tara ni wá tó yìí ẹ jẹ́ ká fi àdúrà ká fi gbélẹ́sẹ̀ ni o ó ní àwọn nǹkan tí ọ̀dà níkọ̀ọ̀kan tá a bá ń sọ ó ní kì í ṣe nǹkan tó burú o ó ní àmọ́ kì í ṣe pé ká wá sọ pé nǹkan tí a wá bàlùmọ̀ mọ́ nàìjíríà lọ́wọ́ tán yanyan ẹ̀yin ẹ lọ sínú tàn ẹ lọ sí àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ẹ mọ̀ pé <laughs> óhó ẹ lára àwọn orílẹ̀-èdè kan ní nàìjíríà gbẹ́dẹ́múkẹ́ ní nàìjíríà mú wà níbi nǹkan tí ń ṣe àwọn èèyàn ní orílẹ̀-èdè ibi tiwọn náà oníṣẹ́ rí àwọn tó wá jẹ́ adarí wa tẹ́ ẹ bá fi wọ́n lẹ̀ pé ẹ ṣe bí wọ́n fẹ́ bàjẹ́ ni ẹ jẹ́ wọn máa bàjẹ́ ní tí wọ́n bá bàjẹ́ tó bá fi yíwọ́ gbogbo aláforíkò orí ìdí inú tá a gbọ́ ẹ mọ̀ wò wọ́n rìn o àdúrà tẹ́ ẹ̀ máa ṣe fún ọ ni pé kọ́lọ̀ ń kó sí wọn nínú láti hmm. ṣe dáadáa fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà. kábíyèsí ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ tẹ̀lé wa ẹjẹ́ arìnrìn àjò lọ sí ojú ìwé kẹwàá Vanguard o lábẹ́ àkòrí yìí láti fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn jáde fún yín látàrí ìsẹ́ni mágbága lọ́nà ìlẹ́tọ̀ọ́ eléyìí tí orílẹ̀-èdè olómìnira Benin tí wọ́n hùwà rẹ̀ sí Sunday Igbòho ilé-ẹjọ́ ECOWAS ti sọ wípé kí ìjọba Benin Republic ó san owó tí í ṣe ogún mílíọ̀nù sẹ́fà gẹ́gẹ́ bí owó gbàmọ́bínú fún olóyè Sunday Igbòho ìròyìn ọ̀rẹ́ o wàláì inú Vanguard wọ́n sì kọ́ sí bẹ́ẹ̀ bá débẹ̀ bẹ́ẹ̀ sì rí náà mo sì fẹ́ ka yìí ilé ẹjọ́ àjọ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí ń ṣàṣepọ̀ okòòwò láàrin ara wọn tá a mọ̀ sí economic community of west african states ecowas ecowas court tí ń jókòó ní àbújá ti gbé ìdájọ́ alágbára kan kalẹ̀ ní àná ìdájọ́ ọ̀hún náà ni pé kí orílẹ̀-èdè olómìnira benin republic of benin kí wọ́n lọ rèé san owó tí í ṣe ogún mílíọ̀nù sẹ́fà gẹ́gẹ́ bí owó ìtanràn gbàmọ́bínú fún ọ̀gbẹ́ni Sunday Adéyẹmọ tí ń ṣe ajàfẹ́tọ̀ọ́ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ti ilé ẹjọ́ sọ wọ́n ní láàrin oṣù mẹ́ta péré látìgbà tí ìdájọ́ ọ̀hún tó ti di gbígbé kalẹ̀ ti ṣe àná òun náà ni kí owó yìí ó di sísan o èyí hàn bí orílẹ̀-èdè olómìnira Benin bí wọn ò bá fẹ́ kàn dín nínú iyọ̀ ilé ẹjọ́ kéde pé kò lẹ́tọ̀ọ́ lábẹ́ ìlànà gbogbo àti lábẹ́ òfin gbogbo bí wọ́n ṣe ju Sunday Ìgbòho sí gbaga tí ó sì jẹ́ pé wọ́n fi ojú ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀ wọ́n fi gbògànnà ní ìgbòkúgbò èyí ló bí ìdájọ́ níwájú onídàájọ́ Beribe Kwantara àti àwọn míì tí wọ́n jẹ́ onídàájọ́ tí wọ́n jọ rọ̀gbà yíra wọn ká tí orúkọ wọn tí ó kira lẹ́nu dáadáa bẹ́yìn bá fẹ́ pè é ẹ máa lọ sí ojú ìwé kẹwàá ìwé ìròyìn kí ni pọ́lẹ́rì nísìn ìwé ìròyìn Vanguard kò sí wàhálà ṣiṣẹ́ ṣiṣẹ́ mọ́ ṣiṣẹ́ iṣẹ́ níṣẹ́ ń jẹ́ ṣiṣẹ́. ok ìròyìn ìpínlẹ̀ Ondo rèé o láti inú ìwé ìròyìn Nigerian Tribune tí ó jáde láàárọ̀ tòní ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo wọ́n sọ fún Akérédolú wípé ẹni àfẹ̀yìntì bí ọ̀bá yẹ̀ wíwí ní wíwọ̀ gbogbo owó tó ti ná lágbà tó ti wọ iṣẹ́ padà lẹ́yìn tí ara ò léhùn afẹ́kẹ́ kó síta fáwọn yẹn ẹ ṣàlàyé ká gbọ́ ni ìròyìn ń bá dé o ẹgbẹ́ People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ondo ní àná iná ni wọ́n sọ fún gómìnà Rotimi Akeredolu àtàwọn tí wọ́n jọ ń ṣe ìṣàkóso ní ìpínlẹ̀ Ondo pé ẹ̀ka kò yàwọ́ o ẹ̀jẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ná owó wa ní ìpínlẹ̀ Ondo Ondo lẹ́yìn ìgbà tí ẹ ti dé padà sí ẹnu iṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP láti ọ̀dọ̀ alága wọn Honourable Fatai Adams ní ìpínlẹ̀ Ondo ló sọ̀rọ̀ náà jáde nígbà tí wọ́n jókòó ìpàdé pẹ̀lú àwọn oníròyìn ní olú ilé ẹgbẹ́ ìtìmẹ̀ ní Àkúrẹ́ wọ́n sọ fún gómìnà Akérédolú ìpè kọ́tẹ̀ jáde káráyé orí ibi tí wọ́n ná owó ìpínlẹ̀ Ondo dé láti bí ọdún mẹ́fà tó ti wà ní orí àga ìṣàkóso Adams ló sọ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress pé wọ́n èé mọ̀ọ́mọ̀ fẹ́ kakò ìyàwó ni bí wọ́n ti ṣe iná ìlà Akérédolú ní ń bá bọ̀ yóò sọ pé Akérédolú gangan fúnra ara rẹ̀ kò tiẹ̀ tí ì lè ṣàlàyé wípé owó tí wọ́n fún wa lóṣooṣù láti federal allocation ìrèé báyìí kàṣà báyìí káwòdì báyìí làṣẹ ní àtàwọn owó míì gan ti rògùn sápò ìjọba àpilẹ̀ Ondo pẹ̀lú àwọn owó tí wọ́n ń pa wọlé látọ̀dún mẹ́fà àtààbọ̀ sẹ́yìn báyìí ó sọ pé a mọ̀ pé ojúṣe tiwa ni o torí wípé igi gogo mọ́gùn lójòkè láti lọ ò àwa yìí kíní ìkíní mi ó yàtọ̀ sí kíní ìkíní wa ọ̀ hmm. ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ wa ni bí wọ́n bá sì sí ń ná owó wa a gbọ́dọ̀ máa mọ tá a bá wá béèrè báwo ni nígbà táyìn náà wò ràn nígbà tá ẹ béèrè kọ́ torí èèyàn láfi wá béèrè báyìí pé gómìnà wa Olúwa Rótìmí Akérédolú ẹ bá ní kéde síta faraye ò ká gbọ́ bẹ́ẹ̀ sì ná owó wa. Hmm ibà gani Adam ti sọ fáwọn ọmọ yorùbá nílé lóko tó fi dẹ́yìn odi pé ẹ máa gbé àṣà àti ìṣe ilẹ̀ bàbá yín ti ṣe ilẹ̀ oòdùà lárugẹ inú ìwé ìròyìn wọn kọ sí lóòrọ̀ òní ojú ìwé kejìdínlọ́gbọ̀n Vanguard lọ́wọ́ o ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá káfàtà ibà gani adams ló ti gba àwọn èèyàn ẹ̀yà ilẹ̀ yorùbá níyànjú wípé kí wọ́n dákun kí wọ́n mọ̀ sọ lẹ́nu kí wọ́n mọ̀ bá àṣàpò yàkọ́ o torí wípé bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ béèyàn règbèrè òkun règbèrè ọ̀sà ilé náà ni ó padà fàbọ̀ sí Ìbà Gani Adams ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pàápàá jùlọ látàwọ́ àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ bá ti rẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ẹ má máa pè wọ́n ló ní dọ̀tí àbẹ́ntí ọ̀já mọ́ bẹ́ẹ̀ bá ń fojú aláìníláárí wò wọ́n ẹ̀ ń ṣera yín ni o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá Ìbà Gani Adams tó sọ̀rọ̀ níbi ètò pàtàkì kan tí í ṣe ọdún ìbílẹ̀ tó wáyé lẹ́kọ̀ọ́ àkété ìlú ọgbọ́n gẹ́gẹ́ bí ẹni àyẹ́sí pàtàkì tí í ṣe agbásàlárugẹ ilẹ̀ Yorùbá nígbà tí ọmọ sọ̀rọ̀ ó ní ẹ wo gbogbo àwọn èèyàn tí máa ń fojú tí ọ̀dà wo ẹ̀sìn ìṣẹ̀ṣe àtàwọn oníṣẹ̀ṣe tẹ́ mọ̀ pé wọ́n ló lòórùn ẹlẹ́bọ ó ní irúfẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá ẹ̀yin ní nǹkan ń ṣe tẹ́ ẹ̀ mọ̀ ó ní mm-hmm. ó sì dọjọ́ alẹ́ kálábùradà yín ó tó mọ̀ pé ẹrù lòun rù ú kí látòórọ̀ ìròyìn yẹn pé bàbá o bàbá o gbà ìròyìn yẹn pa ọmọ kàdí ẹ̀ ní o abẹ́ ẹ̀ ni mo ti fẹ́ mú ìròyìn míì ẹnìkan tó ti fi ìgbà kan jẹ́ aṣòfin lórílẹ̀‐èdè nàìjíríà ló ti bu ẹnu àtẹ́ lu ọgọ́jọ mílíọ̀nù náírà one sixty million náírà tí àwọn aṣòfin house of representatives kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ fi ra mọ́tò àbí ṣé wọ́n ti ra. èmi ọmọ èmi èsì aṣòfin akaro ilé mi. àṣé ọ̀wá síta ni èrò nọ́mbà rẹ̀ síta. ọ̀gbọ́n lọ leave láti jọ yìí èèmọ̀ ti lọ kankan. <laughs> o ò sí planẹ̀tì mọ́ ok o kò sí wàhálà aṣòfin kan gbà kan ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni abdulkabir akínládé onáà ló ti sọ pé ntí ọ̀dà ọ̀dà kò ló kọ méjì kódà náà ni ọmọ jẹ́ o ó ní kí la gbé kí la jù tó ń dìpẹ́ nírúfẹ́ àsìkò yìí kí ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa fi ọgọ́jọ mílíọ̀nù náírà one sixty million naira máa fi ra mọ́tò fún irú ẹnìkan péré nínú gbogbo hílàhílo tí ń bá nàìjíríà ti ètò ìṣúná tó ń tètò ọrọ̀ ajé ẹ̀ asòfin yìí náà ló sọ̀rọ̀ tó pé ìgbésí ayé làlà koko kòkò làlà gbogbo ìgbésí ayé yàtà yòtò eléyìí tí wọ́n máa ń ṣe ní agbo òṣèlú orílẹ̀-èdè nàìjíríà ó ní kò gbéni débì kan ju pé asán láyé ayé lásán gbogbo ẹ̀ náà làá padà dálẹ̀ níjọ́ àṣàláìlù tọ́ba kàn ẹni ni ó jẹ́ ń tó káni o láti rí flamboyant lifestyle kí ni jẹ́ bẹ́ẹ̀ mi ò gbé bò. ìgbé ayé flaflo flaflo. ok ṣé o ní flam ok bí flamboyant. flam no flamboyant láti yọ ayé flaflo flaflo. o o eh. o ṣe hmm. english rẹ o english ló jókòó wájú mi o wọ́n ní ìgbésí ayé flamboyant àti ìgbésí ayé fàmílétè kí n tutọ́ tí àwọn aṣòfin ń jẹ lásìkò yìí ṣé wọ́n nílò rẹ̀ ṣá arákùnrin yìí tó jẹ́ aṣòfin gbà kan ní House of Representatives ní orílẹ̀-èdè Nàìjíríà ló ní irú ọkọ̀ one sixty million ṣé aṣòfin kankan gùn lọ sí paradise ni ó ní bí ìbá ṣe bẹ́ẹ̀ ṣe iṣẹ́ ìlú náà lọ́kàn la báwọn tí wọ́n mọ̀ fi ọkọ̀ one sixty million naira tí wọ́n mọ̀ wá kí ìgboro ńgbà tí ń bó níròyìn sọ̀rọ̀ ní ilé ẹ̀kọ́ gíga fásitì aládàáni tí ń bẹ ní Badàkàràdé ní mo rò wípé nǹkan ń ṣe àwọn adarí wa bẹ́ẹ̀ ni mo rò pé nǹkan ń ṣe àwọn adarí wa èmi tèmi wà ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kẹjọ eighth National Assembly nígbàtí Yakubu Dogara tó jẹ́ speaker bẹ́ẹ̀ bá wo ohun tí ṣẹlẹ̀ ńgbà náà sísẹ̀yìn ọmọ yàtọ̀ síra wọn lóòótọ́ kò fi bẹ́ẹ̀ gbogbo kínní kò fi bẹ́ẹ̀ jẹ́ tuntun létí àmọ́ béèyàn bá ń gbọ́ etí ọmọnú gbìgbìgbìgbì gbìgbìgbìgbì pàápàá àwọn mẹ̀kúnnù àtàwọn aráàlú tí a pé à ń ṣòfin fún kí ló dé bí adarí bó bá ti ń gbé ìgbésí ayé fàlàfòlò kọ́ máa wẹ̀yìn ẹ o kọ́ máa wẹ̀yìn ẹ wo kọ́ máa rìn fúnra kóun náà mọ́gọ́ rẹ̀ torí pé níjọ́ ìjọ̀kan níjọ́ ìjọ̀kan ó ṣeé ṣe kí kíkí ni ẹ lọ gba balance ẹ ojú ìwé kejìdínlọ́gbọ̀n Vanguard fún tòrọ yìí ọ̀dà àṣẹ̀nudẹ́dẹ́ síbí náà a lọ sí ẹ̀ka àpolówó ọjà tá a bá padà dé ẹ gbọ́ ìyókù ìròyìn ajá balẹ̀ ní ìkànnì fresh ìlú ìbàdàn la wà. ìfagagbága kọ̀mẹ́sì ó yọ. ajá balẹ̀. ajá balẹ̀. Hello and welcome to Tucker Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Aligongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and palo BQ at Itesiwaju Estate, Uluguenru, Ibadan. 30 million naira. Three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira. And a terrace duplex at the breathtaking Cedar House Gardens, Uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815 225 0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. ìwòlíì ọlọ́run pásítọ̀ Gabriel Adémọ́lá Amúsàn jẹ́ bí ọkọ̀ arúgbó bá ti wọ orílẹ̀-èdè Nàìjíríà láti UK lọ́jọ́ Wednesday thirteenth December ọjọ́ kẹtàlá oṣù kejìlá inú pàdé àdúrà lórí ayé yẹn ni bàbá máa dé sí o. àánú máa ló ń sọ̀rọ̀. tó máa ń wáyé ní gbogbo Wednesday. one message me. àánú yóò tún sọ̀rọ̀ ogun kalẹ̀ lórí onípojúpọ̀. pẹ̀lú àánú ọ̀nà àbáyọ máa là fún gbogbo ẹni tí ò nírètí. ìlẹ̀kùn ìṣẹ̀rẹ̀rẹ̀ tí ò ṣe dádúró. àánú tó máa ṣì. nípasẹ̀ ọ̀pọ̀ ránṣẹ́ àti àwọn olórin ẹ̀mí o. ọjọ́ ìjẹ́jẹ́ ni bàbá tó máa pín ẹbọ ọdún. three thousand bag of rice. ẹgbẹ̀rún mẹ́ta àpò ráìsì. fún àwọn opó arúgbó àti gbogbo ẹni tó kù díẹ̀ káàtó fún. bẹ́ẹ̀ la yàtìrí wòlíì fún wọn wọn fẹ́ sẹ́lì tó máa wà lẹ́yìn àdúrà. ní pásítọ̀ Gabriel Adémọ́lá amusanje bí ọkọ̀ arúgbó yóò tó máa dọ̀rọ̀ rẹ̀ tura lé gbogbo èèyàn lórí. láago mẹ́sàn-án òwúrọ̀ láti ìwọ́rọ̀ ẹ wọkọ̀ ẹgbẹ́rẹ́ tàbí olúwo ẹ sọ fún wọn bí àgbàlá Gabriel apostolic chair. òkè èmi ni tí ń jẹ́ mi ní wàá lẹ́yìn. ẹyin tó mọ ní ìṣàgbọ́n àti máa ń ṣe ní CAC mẹ́síkà tó wà ní òṣègèrè lójú ọ̀nà ìfẹ́ sí Ìbàdàn ó tó yá ní òbàdí àdúrà fi kẹrànkàn olóṣù mẹ́ta mẹ́ta yẹn o seventy two hours ìbùkún àánú tó dájú lórí wòlíì. ẹgbẹ́ ìta ìwọ òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́. ó ti tó fẹ́ palẹ̀ ìdíwọ́ àti ìdẹ̀nàmọ́ kúrò níwájú oníkojúkọ. tó fi pe àkórí eléyìí ní kò sí ìdádúró mọ́. látọjọ́ friday eight december tó fi máa di ìdájí kùtùkùtù lọ́jọ́ monday. ní ẹ̀mí ọlọ́run alàyè yóò fi máa palẹ̀ ìdíwọ́. tí ò jẹ́ lérí àti májẹ̀mú ọlọ́run ó prophet ebe mẹ́ta ìwọ ìjọba bá ṣẹ́jú orí afẹ́fẹ́ yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ yanu ó máa ṣẹlẹ̀ wákàtí wákàtí ní náà ló máa jò látọjọ́ friday eight december tá a bá ti wọnú àdúrà láago mẹ́sàn-án ìdájílẹ́jọ́ múndẹ̀lá ó ṣe orí ọ̀fẹ́ o láti wọ́rọ̀ olùmọ̀dẹ tàbí ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀sẹ̀jẹ̀rẹ̀ ni ẹ máa bọ̀ mẹ́síkà bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ máa wà ní wọ́rọ̀ challenge àti ọjọ́ ò ní ṣe dádúró mọ́ lórúkọ jésù ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn èwe bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹ̀ sí gálọ́nù ìfàjẹ. ní bàbá ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi ijó jíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti bàbá kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèd káàkiri ìpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn ìwé wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn ìwé lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ owó sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó léke ńkà pẹ̀lú ẹ̀rín kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn olùkọ́ yín ní baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo alalala lololo. Merry Christmas òru àgbàyanu tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀rí ńlá tún ti dé ọlọ́run wòlíì ezekiel ebiomofari jp tún ti ṣetán pẹ̀lú ìpàdé alágbára tí máa ń milẹ̀ tètè tí a pè àkórí rẹ̀ ní àánú kejì tó máa wáyé ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december eight twenty twenty three nínú ìjọ divine god revelation church àbàpàtà àgbájé ìjókòdó ìbàdàn ní dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ nine pm ìtúsílẹ̀ ìdáǹdè ìṣẹ́gun forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ lọ́jọ́ náà ni màmá wa evangelist dr bọ́lá rẹ̀ lady evangelist ọlámídé wa divine choir fẹ́mi gbèsókè bákan náà gbabuẹ́dì drama ministry máa ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́ kẹjọ oṣù kejìlá december eight ọdún twenty twenty three olùgbàlejò àgbà wòlíì ezekiel ebiomofari àti ìyá wa pastor mrs ebiomofari jp fún ìbéèrè zero eight zero six zero eight six eight seven eight three tàbí zero eight zero three zero seven three two one six eight ìṣòro àánú kejì yìí èmi agbárimú jésù lolúwa ìyìn yẹ olúwa ọba tó dá wa sí ògo yẹ ọlọ́run ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we visit places where Jesus performed miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born fún ìtẹ́fẹ́ darapọ̀ mọ́ ìrìnàjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road Ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ Israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. the late Chief D.O. Fagua family and the D.O. Fagua Foundation in collaboration with the Department of Linguistics and African Languages, University of Ibadan, presents Diamond Jubilee Celebration and D.O. Fagua Memorial Lecture coming up on Thursday, 7th December 2023. Venue Trenchard Hall, University of Ibadan by 11 a.m. prompt. The topic of the lecture is Emerging Jurisprudence in the Works of D.O. Fagua. What lessons for nation building to be delivered by Professor Olaide Badam Samosi SAN, the Dean of Faculty of Law and Provost, the Ifetedo Campus, Osho State University. The chairman of the occasion is Chief Barrister Sulaimon Ajeniyi Ajewole, President General CCII. Gbogbo ènìyàn la ń pè síbi ìdánilẹ́kọ̀ọ́ tá a gbé kalẹ̀ láti sàmì ayẹyẹ ọgọ́ta ọdún ní ìrántí òǹkọ̀wé ni D.O. Fagunwa tí ó wáyé ní Thursday ọjọ́ keje oṣù kejìlá ọdún yìí ní Treasured Hall University Ìbàdàn. Bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ gẹ́gẹ́ announcer the D.O. Fagunwa Foundation top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé iṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀láwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì ìjọ tún mọ̀ top success nínú oṣù ember kó o sì tún tẹ́wọ́ lọ́wọ́ lọ́fà. babambari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n. ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí lóná. ẹ máa bọ̀ ní iléeṣẹ́ top success wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi magasin cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ìbàdàn orúkọ tá a fi gègé wúrà kó. ajá balẹ̀. ajá balẹ̀. alright o ajá balẹ̀ lẹ́yìn ń bọ̀ ìkànnì fresh ni a ti ń yọ sí ẹ jẹ́ ká mú ìròyìn tó ní ṣe pẹ̀lú iṣẹ́ takuntakun tí àwọn aṣọ́bodè tí wọ́n ṣe wọ́n tún ti gbẹ́sẹ̀ lé ọkọ̀ àjàgbéjò bíi mẹ́sàn-án ní ojú ẹnu kan ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ aṣọ́bodè Nigeria Customs Service ni láti gbọ́ báyìí wípé wọ́n kéde síta ni o pé ọwọ́ àwọn èèyàn ọwọ́ wọn tún ti tẹ àwọn tó ṣe fàyàwọ́ ọ̀hún ìrẹsì àti àwọn nǹkan míì tí òfin ti dèwọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àwọn ọkọ̀ bíi mẹ́tàlá míì tọ́jú ọkọ̀ tòkunbọ̀ ni wọ́n tún gbẹ́sẹ̀ lé nínú iṣẹ́ takuntakun tá a gbọ́ pé wọ́n ṣe yìí láti orílẹ̀-èdè benin ni wọ́n ti gbé wọlé sórílẹ̀-èdè nàìjíríà nígbà tí ó máa bá wọn lóyìn sọ̀rọ̀ ní àná ẹni tí ṣe area controller ní zone a comptroller hussein ejibunu ló sọ wípé kódà nínú àwọn nǹkan táwọn ká mọ́ wọn lọ́wọ́ wọn ni òbítíbitì epo bẹtiró ọ̀nbẹ̀ǹbẹ̀ tí wọ́n kó sí inú kẹ́ẹ̀gì bákan náà àwọn aṣọ àlòkù tá a mọ̀ sí tòkunbọ̀ náà wọ́n bá nínú ẹrù tí wọ́n dì lọ́lọ́kan òjọ̀kan lára àwọn tó kù tí wọ́n tún rí mẹ́ iná ni àwọn páálí ẹja páálí tọ́kí páálí eh, ẹdìẹ àtàwọn nǹkan míì míì báwọn náà bí a ṣe kọ́ sínú ìròyìn lóòrọ̀ ti òní yìí wọ́n ní kódà wọ́n bá àwọn táyà àlòkù náà nínú òbítíbitì ẹrù tí wọ́n dì sínú ọkọ̀ àjàgbé mẹ́sẹ̀ẹ̀sán wọ̀nyí ó sọ̀rọ̀ èjìbùdùn ló gbẹnu iléeṣẹ́ aṣọ́bodè sọ̀rọ̀ tó ní bákan náà ni ọwọ́ àwọn tẹ ọkọ̀ Toyota Highlander kan léyìí tí ó rò pa àwọn gbẹ̀nì ṣùgbọ́n kọ̀ mọ̀ pé ẹni ọba lòun mú nǹkan fi pamọ́ ni kọ́nà tí ẹni ọmọ wa wípé ibi tí wọ́n lọ rèé kó àwọn ìrẹsì sí ẹnìkan ò lè fura sí ibẹ̀ ṣùgbọ́n pẹ̀lú báwọn ti mọ̀ wípé àyà àwọn gbọ́n ògúngbò ìtàwọn náà àwọn ò sì gọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ àgbà àwọn ọmọ tí wọ́n sín gbẹ́rẹ́ ojú dáadáa tí wọ́n sì kọ́ṣẹ́ mọṣẹ́ ni làwọn dà síta pé ẹ máa bá ní sọ wọn bí wọ́n bá ti yọ̀bá ìṣinkún ni wọ́n bọ́ sọ́lọ́ wọn bí ìgbà tí ni bá mú eku wọn ní bá a sáàsì mú ọkọ̀ mẹ́sàn-án ẹ wá wò ó kódà ìní òbítíbitì ìrẹsì ni wọ́n pọ̀n lẹ́yìn ara wọn báyìí wọ́n ti já kúònù tirẹ́là òní ọ̀yàwó rẹ̀ sínú ìwé ìròyìn Nigerian Tribune ní ìsìn ẹ mọ̀ béèrè lọ tèmi pé bóun ó ti á sí àwọn ọ̀rẹ́ sí wọn tí a bá kọ́ tí a bá kọ́ lọ́la a jábọ̀ fún yín. bó jẹ́wọ́ ló ka tòní èmi mọ̀ owó náà láti béèrè <laughs> all right ẹ ìròyìn tó ní í ṣe pẹ̀lú Sultan ti Sokoto àti ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí tá a mọ̀ sí CAN mi mọ̀ bóyá o mẹ́nu bá ok péjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní mm. lo. Mm ètò ìlànà ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà nínú ìṣe wọn hmm. all right nínú ìròyìn míì Tinubu ti dé o láti Dubai ẹ̀ka àbọ̀ṣà ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kẹtàlá ìwé ìròyìn Vanguard tó rọ̀ yìí ààrẹ Bọ́lá Tinubu àná lọ́balẹ̀ bàgẹ́ sàbújá olú ìlú ilẹ̀ wa lẹ́yìn tí ó ti lọ rèé bá wọn kópa níbi ètò àpérò ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n irú rẹ̀ tí àjọ ìṣọ̀kan àgbáyé United Nations gbé kalẹ̀ láti jíròrò lórí bójú ọjọ́ tí ń rí káàkiri àgbáyé báyìí ní ìlú Dubai ní ilẹ̀ United Arab Emirates UAE òun náà ni ètò pàtàkì tá a sọ yìí ló ti wáyé lásìkò ọ̀hún ààrẹ Bọ́lá Tinubu mọ̀ láǹfààní láti bá ọba Charles ti England láti bá wọn farakínra sọ àwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan bákan náà ló bá olórí ilẹ̀ uae àtàwọn olórí orílẹ̀-èdè míì báwọn báwọn báwọn tinubu bá wọn sọ̀rọ̀ ìtẹ̀síwájú àti bí tẹ̀síwájú wọn ó ṣe kan nàìjíríà tiwa táwa náà ó fi kòǹbi àná ààrẹ bọ́lá tinubu tún kọwọ́ bọ àwọn ìwé àdéhùn láàrin orílẹ̀-èdè nàìjíríà àti germany láti lè mú kí ìdákúrekú iná ọba wa ẹ̀lẹ́ntíríkì eléyìí tó ti fẹ́ẹ́ di àfiṣe láti ìgbà yìí wá kó lè bá àjẹrùkún gbàgbé ká máa gbádùn àti ségiri lè kánákínú tàn yòó wọ́n tọwọ́ bá àdéhùn eléyìí náà pẹ̀lú orílẹ̀-èdè Germany yàtọ̀ sí eléyìí ààrẹ Bọ́lá Tinubu wọ́n ní wọ́n tún ṣe àwọn ìpàdé pàtàkì kan papọ̀ pẹ̀lú àwọn èèyàn tó wáyé pẹ̀lú àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn lẹ́ka àti rí i dájú wípé à ń lo àwọn èròjà tí ò ní máa jẹ́ ká máa mí èémí burúkú àbí kí èéfín kèéfín ọmọ padà sí òfurufú léyìí tí ó padà dádàkúdà padà sórílẹ̀ alààyè ìròyìn ẹ̀ díìpù gan o ẹ lọ gba balance ẹ ojú ìwé kẹtàlá Vanguard fún tòní iléeṣẹ́ tá a mọ̀ sí transmission company of nigeria tcn sọ pé àwọn ti ṣetán báyìí kódà àwọn ti gbáradì láti dá iná padà sí ilẹ̀ Niger nígbà tí àwọn aláṣẹ Nàìjíríà tí wọ́n bá gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ èyí tí wọ́n pa pé àwọn ò gbọ́dọ̀ fún ọ ní iná mọ́ o ọ̀gá àgbà ní iléeṣẹ́ TCN ẹ̀ka ti ẹkùn Kaduna ọgbẹ́ni Ganiu Aliu ló sọ̀rọ̀ náà nígbà tí ó ń bá àwọn oníròyìn ní gbólóhùn papọ̀ ní ìlú Kaduna lórí àwọn àṣeyọrí táwọn ṣe lọ́dún 2023 gẹ́gẹ́ bí àjọ akóròyìnjọ tó jẹ́ orísun òròyìn nílẹ̀ nàìjíríà news agency of nigeria bí ó ti sọ̀rọ̀ wọ́n ní aliu ṣe àlàyé dáadáa wípé iléeṣẹ́ transmission company of nigeria yìí ó lè fún àwọn orílẹ̀-èdè tó wà lágbègbè wa ní iná láì jẹ́ pé yọ pa ti ọ̀dọ̀ wa lára bíi tí wò kí ó mọ̀ ok hmm. wọ́n ní àwọn ti sún ìpèsè iná ọba sókè dáadáa táwọn sì lè fi ọwọ́ gbáyà wípé ọkàn àwọn balẹ̀ o ní Kaduna gan pàápàá ó ní àwọn nǹkan kan àbẹ̀ tá à ń pè ní redundancy in power system ó ní gbígbà tẹ́ bá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì ó ní ìkan your hotline èkejì lẹ́wọ̀n pé èsì tàǹbá ìní eléyùn hmm. ó ní bẹ́ẹ̀ làwọn náà ti ń ṣe pé eléyìí o àwọn lè bú fáwọn èèyàn kí wọ́n mọ̀ lò eléyìí ni pé kéèrà ọmọ rìn alright hmm. èyí tí wọ́n ní kéèrà ọmọ rìn wọ́n bá a ṣẹkù sọ́nà ọ̀dọ̀ wádìí àyè káwọ́ orí fomi lò. <laughs> àwa ẹ̀ sábà rí lò. àwa ẹ̀ tí ẹ̀ sábà rí tó nǹkan all right ojú ìwé ọgbọ̀n page thirty Vanguard fún tòórọ́ òní ìròyìn kan náà ń bẹ nínú punch o ẹgbẹ́ PDP ti sọ fáwọn ọmọ ẹgbẹ́ wọn pé gbogbo ẹjọ́ pátá tẹ́ ẹ gbé lọ sílé ẹjọ́ ẹ lọ́ọ́ rèé gbé kó dé ilé ẹjọ́ padà lórí nǹkan kan àbí nǹkan kan ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ náà ni wọ́n ti pàṣẹ fún gbogbo ọmọ ẹgbẹ́ pátá pé gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú à wa fa ti ọ̀dà àwa ń fara wa lọlé ẹjọ́ lórí ẹ̀ láàrin ẹgbẹ́ PDP ẹja mi lórí ẹ̀ lásìkò yìí ẹjọ́ tẹ́ ẹ bá ti gbére ilé ẹjọ́ ẹ lọ gbà padà pẹ́ ìṣẹ́jọ́ mọ́ punch lọ́jàbọ̀ tí èmi ń kà yìí o ẹni tí ṣe adelé alága gbogbogbò acting national chairman PDP nílẹ̀ yìí Umar damagun níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gọ́ta irú ẹ̀ tó wáyé ni ó ti sọ̀rọ̀ síta pé káwọn ọmọ ẹgbẹ́ ọ̀jọ́ kí wọ́n lọ rèé gbé gbogbo ẹjọ́ pátápátá ogún mi ò tẹ̀mí kí wọ́n lọ rèé gbé kúrò ní ilé ẹjọ́ pàápàá bó ti ṣe kan ẹni tí wọ́n fi ṣe àbí ẹni tí wọ́n fẹ́ fi ṣe akọ̀wé kọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ PDP national secretary ẹgbẹ́ ọ̀hún tí àwọn kan fọnmúlé lórí tí wọ́n sì torí ẹ̀ pẹjọ́ ẹ lọ gbẹ́jọ́ kò mẹ́ àì ti kóòtù bọ̀ sọ̀rẹ́ nìròyìn yẹn ń wí ojú ìwé ọgbọ̀n punch ni mo ti mú jáde. mo tún rí ìròyìn eléyìí tí ó ní í ṣe pẹ̀lú ilégbìmọ̀ asòfin àgbà níbi tí wọ́n ti dúnkokò pakuru mọ́ àwọn lájọlájọ ìjọba àpapọ̀ tí wọ́n jẹ gbèsè sọ́rùn láì án ilé ìgbìmọ̀ asòfin àgbà ti sọ fún wọn wípé kọ̀ọ̀ra Ankara ọ̀jẹsẹ̀ mọ́ọ́nì ìlànà táwọn ó ṣe fún àwọn lájọ-lájọ iléeṣẹ́ ìjọba tí ó ṣe pé àwọn owó kan bẹ tó rogún sápò wọn tó yẹ kí wọ́n dá padà sínú àsùnwọ̀n ìjọba àmọ́ tí wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n mọ̀ retí kọ́bọ̀ nínú ọ̀rọ̀ ti bọ́jẹ́tì eléyìí zero budget allocation ni làwọn ó gbé ránṣẹ́ sí wọn. ẹni tí ṣe ilé lórí bí wọ́n ṣe ń pín owó sí ẹlẹ́kàǹkà Senate Committee Chairman on Appropriation sẹ́ńtọ̀ Solomon Ọlámilékan ó ti sọ fún àwọn tó jẹ́ lájọlájọ ìjọba pé ẹ sọ́wọ́pọ̀ o pẹ̀lú ilégbìmọ̀ asòfin àgbà bí bẹ́ẹ̀ kọ́ àwọn ètò ìṣúná tẹ́ gbé kawájú wa òdo náà ni yọ̀ọ́ bàbá òun bẹ̀rùn nígbà tí àwọn ọmọ sọ̀rọ̀ tiwọn lórí àwọn lájọlájọ àti iléeṣẹ́ ti ìjọba níwájú ilégbìmọ̀ asòfin lánàá Ọlámilékan ló sọ pé ilégbìmọ̀ asòfin àgbà wọ́n ní àwọn gbé ìgbésẹ̀ láti ṣe tọ́tọ́ lórí bọ́jẹ̀tì yìí o láìpẹ́ láì jìnnà ni ó ní àmọ́ kìí ṣe wípé àwa ọ̀jẹ̀ kẹ́nìkan kó tì wá lọ́pọ̀pọ̀ o bíi tí wò kó rí o àwọn nǹkan tó bá yẹ ká ṣe á jókòó á ṣe tá a sì tan gbogbo ẹ̀ wò ní yẹbẹyẹbẹ àmọ́ o ẹ̀gbọ́n lágbọ̀ọ́yé ni èyíkéyìí iléeṣẹ́ tó jẹ́ lájọ̀lájọ̀ tí ìjọba tí ọba kùnà láti wá tètè yọjú sí ọ̀dọ̀ àwọn ẹ wo eh, eh, wọn ò ní rí nǹkan kan gbà nínú owó tí a fẹ́ máa pín yìí o hmm. mínísítà fún ètò ìsúná ọ̀gbẹ́ni Wálé Ẹ̀dùn òun náà tún sọ̀rọ̀ lórí àwọn ọ̀nà míì tó rọrùn láti lè máa gbọ́ bùkátà ọrọ̀ ajé fún Nàìjíríà yìí pàápàá ní àkókò tí ojú ọjọ́ ti ń ṣe bákànbákan yìí ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí owó ti ń rogún sápò ìjọba ńlọ yẹ kí agbárùkù tì báyìí oníkàsì wo abala ibòmíì tá a fọkàn sí tẹ́lẹ̀ láti rí gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè àgbáyé báwọn náà ṣe ń gbójú sí apá ibòmíì láti rí àwọn owó fi máa gbọ́ bùkátà ọ̀jọ̀gbọ́n kan tí òun náà tó mọ̀ nípa ètò ọrọ̀ ajé Ayọ̀ Tẹríba ó rántí wípé àwọn gbèsè tí Bọ́lá Tinubu tó jẹ báyìí látọ̀dọ̀ àwọn tó ti ṣàkóso ìjọba sẹ́yìn náà ni ó ní àmọ́ tá a bá wà ń sọ ọ́ nípasẹ̀ owó tá à ń pa wọlé òní yẹpẹrẹ kọ́ lè kú àsìn ọ́ ìjọba Tinubu ó ní àti ṣe dáadáa láàrin oṣù karùn-ún ọdún sí àkókò ètí àwà yìí. tọ ìròyìn tí mo fẹ́ kà yìí yóò jẹ́ ìròyìn ayọ̀ fún ọ torí mo mọ àwọn nǹkan tó o máa nífẹ̀ẹ́ sí. ìròyìn pẹ́ńsánà. àìrọ̀ náà for now ìyanu ti ń ṣẹlẹ̀ níbi eléyìí o níbo àti ìgbọ́. àní mo ní mo inú ẹ̀mí ni mo ti ń bọ́ sọ̀rọ̀ pé kó fọkàn balẹ̀ pé ìyanu ti ń ṣẹlẹ̀ inú ẹ̀mí so manifestation rẹ̀ ní kọ́mọ̀rìtì etí mo rò pé yóò dùn mọ́ ọ́nú torí o ti bá mi sọ ní tọ́jọ́ bẹ́ẹ̀ rí wọ́n fẹ́ tàkánú ọkọ̀ bàálù ààrẹ wọ́n auction rẹ̀ wọ́n wá ní ẹ̀yin tẹ́ fẹ́ rà tẹ́ bá nífẹ̀ẹ́ sí December twenty four bí ẹ̀ bá ti kọ̀wé application láti béèrè fún ìlànà rírà rẹ̀ pé ẹ má wulẹ̀ yọra yín lẹ́nu mọ́ mo retí ẹ mélòó wọ́n ní gbogbo ẹni bá nífẹ̀ẹ́ sí ọ̀kánnù bàálù tí máa kọ̀wọ́ rìn pẹ̀lú ààrẹ Falcon nine oob oh oh òun ó kọ rẹ̀. ṣé ọwọ́ ò tí ì dùn púpọ̀ jù èmi ò gun òun gangan rí eh. bọ́wọ́ bá dùn ẹ́ jọ dúnàdúrà ẹ̀ láàrin ara yín náà ni ṣé bí wọ́n fẹ́ auction rẹ̀ ni. Eh, ọkọ̀ tí wọ́n máa gbéra lẹ̀ tí wọ́n máa fò lójú ọmọ ọwọ́ gbọ́dọ̀ dùn pọ̀ ju bájẹ́ tó kó bọ níta kó wọlé láti gbé àgbè lọ́sọ́dọ̀ ìlú àwọn Abíọ́lá pé ẹ bá ń gbọ́n ọkọ̀ inú dáadáa ẹ eh, gbọ́n ọkọ̀ bàálù ni ibo mẹkáníìkì bàálù wà náà ah, ṣe bí auction ni. yo auction mi ọ̀fẹ́ ìfẹ́. ọ̀fẹ́. ìfẹ́ o ti bínú. ẹnìkan ti sọ fún mi nínú ẹ̀mí kó ṣe é ṣe kọ́wọ́ ti dùn. ajá balẹ̀. ajá balẹ̀. ẹni mímọ́ ohun tí ó ṣe jésù mímọ́ ohun tí ó ṣe ẹni mímọ́ mọ ohun tí ó ṣe o se jesu mimo ti o se eni mimo mo ti o se o taye mi yóò fi dára. ojúrere ọlọ́run ojúrere ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà tí ọlọ́run yóò ti máa sọ ayé ẹnìkọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akon road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favor, mercy, blessing, healing, deliverance, salvation, success, and breakthrough are awaiting you. God bless you as you come and answer Christian Church International. a tún ti gbede o. ẹ bá wa ra o. tí gbede o ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ńpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn three hundred thousand naira péré ni ti mọ́níyà phase two là ń tà ní one million naira. ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára ẹ ti láǹfààní láti gba aráàlú àpò méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ó bá tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wà nílé iṣẹ́ tí pọ́ńpì concept concept tó gba ráìsì àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ǹpì concept tó wà number twelve arẹ́tẹ̀dó street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifù zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. ìgbà tí wọlé the gbogbo. ọdún mẹ́rìnlélógójì rèé tolúwàtọwọ́ àpọ́sítélì Awólọ́wọ̀ àti bíòkè dá ìjọ born again christian church sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ráàánú gbà lọ́dún tó kọjá nílẹ̀ yìí àti lókè òkun ìjọ born again gospel church lábẹ́ àkóso bàbá wa nínú olúwa àpọ́sítélì Awólọ́wọ̀ àti bíòkè tó ṣiṣẹ́ ìránṣẹ́ gòkè àgbà di àpọ́sítélì ìpàdé àdúrà tọdún yìí tún ti kò pápákórí ẹ̀ ní ìgbà ọ̀tun ọ̀dọ́dún ni pẹ̀lú ẹ̀rí fún gbogbo nípojúpò gbẹjọ bá bọ̀ agbáwọ̀ tuntun wọ̀ ipò olówà tó gbéraga ó sì wù ọ́ kó lo gba ọtún yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlá títí di ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three ìsọjí tó papọ̀ mọ́ ayẹyẹ ọjọ́ bí àtayẹyẹ àjọ̀dún ìdásílẹ̀ chọ́ọ̀chì wa tó pé ọdún mẹ́rìnlélógójì tá a dálẹ̀ aago márùn-ún sáago mẹ́jọ alẹ́ ni lójoojúmọ́ kátó darapọ̀ lọ́jọ́ àṣekágbá ìyẹn lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty three débẹ̀ òní wà bákan náà olùgbàlejò àgbà bàbá wa nínú olúwa àpọ́stélì awólọ́wọ̀ àti bíòkè béèrè fún àkànṣe àdúrà àtìtọ́ni zero eight zero three three three zero eight six six three zero eight zero three three three zero eight six six three. bíbẹ̀ ìgbà rẹ yóò dọ̀tun. ìbàdàn ni mo wà bẹ́ẹ̀ ni o. ẹ̀yin èèyàn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀ àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club sábọ̀ ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wọ́n ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo yóò wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní recreation celebration club sábò ìbàdàn bẹ́ẹ̀ ló ní àtijọ́ máa lọ bí o bá ti ń ṣàfihàn ọjà rẹ wá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ nígbà táwọn ọmọ rẹ náà máa ṣeré lẹ́gbẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣara lóge tó ń ti gbígbà mí ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ mọ́ forúkọsílẹ̀ láti pàtẹ ọjà rẹ lójú òpó ayélujára www.oluyọleexpo.com ajá balẹ̀. NLC ti sọ̀rọ̀ sókè wọ́n ní owó oṣù tó kéré jù tí òṣìṣẹ́ tó kéré jù ń gbà ní Nàìjíríà ó gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú bí nǹkan ṣe rí láwùjọ àti nígboro ayé lásìkò yìí o kó má jẹ́ wípé sẹ́ńjì níjọba ó mọ kó lóṣìṣẹ́ lọ́wọ́. mo gbé wọn tún tẹnu mọ́ ni mo kà lánàá. ó kà lánàá hmm. àwọn ilé ìgbélé ni o ngbò ti kà lánàá tó tó sọ ah, ngbò sì ti kà lánàá. ìṣèròyìn tí ò dáa. nípalẹ̀mọ́ fún ìdúnàdúrà tuntun tí ó tún wáyé ní ọdún tí ń bọ̀ láàrin ìjọba àtẹgbẹ́ òṣìṣẹ́ NLC láti tún mọ ohun tí ó tún jẹ́ owó oṣù tuntun tí ó kéré jù owó oṣù tó kéré jù tí òṣìṣẹ́ tó kéré jù ọmọ gbà new minimum wage fún òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà nípalẹ̀mọ́ fún ìdúnàdúrà wọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí Nigeria Labour Congress ni wọ́n ti sọ pé owó tí ìjọba ó bá fún àwọn gẹ́gẹ́ bí owó oṣù tí wọ́n fún àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí kọ́jẹ́ tí ò ní túmọ̀ dọ́gba pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀ láwùjọ o ààrẹ fẹ́gbẹ́ NLC Joe Ajaero òun náà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lánàá tí ṣe ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ní Àbújá níbi ètò ẹlẹ́ẹ̀kọkàndínlógún orú ẹ̀ tí ó wáyé fún ẹgbẹ́ òṣìṣẹ́ ìròyìn yẹn pọ̀ mọ̀ká díẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch fún tòórọ̀ yìí. àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé náà ẹ̀ láǹfààní láti gbọ́ tó ní ọ̀sán lórí Ọ̀gbẹ̀nọ̀tán. Uh, ní tẹ̀sán wa gbogbo ẹ gbọ́ ní Fresh FM Ìbàdàn ẹ gbọ́ ní tàbẹ́òkúta tiwantiwa à ń kó báwọn ẹ jẹ́ lọ síbi eré ìdárayá ká mẹ́nubà bí nǹkan ṣe lọ ó hẹ́ lálẹ́ àná o oho ah! Luton <laughs> sọ pé òun ọ̀nà Arsenal àmọ́ ọlọ́run bá Arsenal ṣe ní àná wọ́n jọ wá kò ní títí títí títí dé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá jẹ́ Gunners wọ́n ti <laughs> wọ́n ti fẹ́ gbẹ̀tán lórí ìjókòó <laughs> mo ní gọ́nàsì àjẹ́ ìrókò lálẹ́ òní báyìí àmọ́ mo kí wọn gidi gan pé wọ́n ṣe o wàhálà ìtàlẹ́sọ̀ wọ́n jẹ́ kó owó kun ọ̀pọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ní ìfẹ́ sí eré ìdárayá gan hmm, hmm. níbẹ̀. kàbíyèsí. kí ni wọ́n gbá wọ́n gbá three four Luton mẹ́ta Arsenal mẹ́rin orí òkè téńté líìgì báyìí ni Arsenal wá wà báyìí tó sì jẹ́ pé àwọn tí wọ́n tẹ̀lé gbágbágbá ẹ̀ rí Liverpool ẹ̀ sì rí tí Man City tí ò fi bẹ́ẹ̀ gbéra bí ó ṣe gbéra ní ìsìn. ìyá Ọlọ́run yóò ṣàánú kálukú wọn. mayu náà wà ń wọ́ bọ̀ lẹ́yìn ah. wà ń wọ́ bọ̀ wà ń wọ́ bọ̀. ta ni ń bẹ lókè téńté báyìí Arsenal kọ́hún. yóò tún ní tíìmù òun nu o. àyèwò làbọ̀rọ̀ sọ pé ṣé gbogbo ayé ọmọ pé tíìmù mi ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ayé mọ̀ ìyẹn ò jẹ́ tuntun yàkó lórí ẹ. mọ́kàn tó fẹ́ tún sọ pé òkè téńté làwọn ará bí wà àwa. ẹ já <laughs> kó lórí ẹ ṣàgbé náà wọn lánàá ni yóò ní kí n ṣe tíìmù òun o. àyẹ̀wò ayé mọ̀ mí mọ̀. ẹyìn ìròyìn apanilẹ́rìn kan tí mò ń wò lẹ́ẹ̀kan apáàbò mórí mo ti rí náà o. máa wà ẹyìn màmá kan ẹ ń sọ fún ẹnìkan ni pé òun fẹ́ kọ́bọ̀ ń wá iṣẹ́ fún ọmọ òun. Hmm. Ah, ó ní sọ́mọ rẹ̀ kàwé ó lọ́mọ òun kàwé ẹni ṣáàmànù Eh, can you help me get job for my son in okay. the presidency ni o ah. ó ní iṣẹ́ presidency lòún fẹ́ o eh, ó ní kí ni ìwé tọ́ka ah, ó ní ọmọ nǹka ó ní oníwèé ó lè HND ó ní BA ó ní ma ó tún ní dna èyí ni ah. a dna èwo ni kí ni ti dna ó ní kó lè mọ̀ pé ọmọ bàbá rẹ̀ gangan ni bàbá rẹ̀ ló bí lọ́mọ ó ní ic kí ló kọ́ ọ̀bá yẹn ní bọ́ ṣe dákọ̀ ọ̀bá fún mi ah ah ah tá a mọ̀ bí bàbá rẹ̀ ṣe ṣe wá Ah! a ti gbà. ìyẹn deep. o deep. mọ́tù làbà ò dá. làkòtán ara ará alága kanṣu kan nípínlẹ̀ Kogi ó bi bí ọjọ́ mélòó tí ó kú olóróyè bíi alága kanṣu lọ́ba lu àwọn nǹkan kan tà ní gbàǹjo ìdí abáṣì ni pé ó fẹ́ fi gbọ́ bùkátà kanṣu torí pé gómìnà ìpínlẹ̀ Kogi ti gbẹ́sẹ̀ lé àkáǹtì kanṣu ló bá ní òun auction gbogbo tí máa ń bẹ ńlẹ̀. láti rówó ná eh, láti rówó ná òun ó ṣàṣèjọba ebi ìsìn lálága àwọn lálága ó kàn kú bí. sọmọ alága lọ́gà. alága lọ́gà ó kàn kú bí oṣù kan péré tí ó kó lórí àpèrè hmm. àṣẹ alága ìjọba àbílẹ̀ ìjòmú ìjòmú local government ní ìpínlẹ̀ kogi taofik isa ni wọ́n ti fẹ̀sùn kàn báyìí pé gbogbo àwọn dúkìá àjọba ní kanṣu nílù ní gbàǹjo báyìí o àbàtẹ̀ ìdẹ́gbẹ̀ngbẹ̀rin mọ́sẹ́lẹ̀kẹ́ mílíọ̀nù ló ti rí sàjọ nípa lílù ta tó fẹ́ lu àwọn táwọn yìí ta punch lọ́jàbọ̀ wọ́n ní ara àwọn nǹkan tí ó lù tá gbàǹjo láti rí àwọn ọkọ̀ typewriter ọ̀kadà àwọn fọ́nísọ̀ àwọn nǹkan èlò inú ilé ìdáná cooking utensils ó sì ta àwọn nǹkan kan náà àtàwọn nǹkan kan mọ́ra wọn mọ́ra wọn ńgbà wọn bíi pé aláàjì kí ló dé tí ẹ̀ ń ta àwọn nǹkan ní ìtàkùtà báyìí ó ní àbí ń tà mọ́ jẹ bí ò bá sí ń lé ń tà mọ́ jẹ ni àránṣẹ́ pé ah, ó nígbà tí gómìnà aláàjì yàyà bello tó gbẹ́sẹ̀ lé àkáǹtì kanṣu tí wọ́n sọ wípé àwọn ìṣòwò kùmọ̀kùmọ̀ ṣé kí ìjọba wá dúró ni oníròyìn hmm. wà ń bi pé àmọ́. Mm ṣé bí ọjọ́ bíi kò tó oṣù kan tẹ ọjọ́ díẹ̀ ló kù tẹ ẹ kó lóró yóò ní ẹ ṣé kíjọba wa dúró ni hmm. lára nǹkan tó tún ta ó ta Toyota Corolla ẹ ó ta Toyota Camry ó ta Toyota Homa <laughs> ó ṣàta gbogbo ẹ̀ mọ́ra wọn ìròyìn yẹn ni pé àbí the show must go the show must go on. <laughs> so, a ń retí àwọn bọ́ìsì ni ok. àwọn ìrètí àbọ̀ ibi wọn bá gbọ́ lóde àbí ọ̀rọ̀ pé public holiday tún wà lónìí. gbàràdà ah, ah, ah, gbàràdà gbàràdà eh. ó dà bá a ṣe ń retí wọn jẹ́ fáwọn aráalé bóyá èèyàn mẹ́ta ó tójọ́ mẹ́ta ó tójọ́ mẹ́ta mo gbójú kúrò lẹ́gbẹ̀ẹ́ ń bẹ́ẹ̀ ni ó tójọ́ mẹ́ta àfíà. hello èèyàn bẹ́ẹ̀ mi. oh eight oh three two three two ten fifty nine. hello ta o akáfẹ́ẹ̀sì tó tọrẹ káàárọ̀. ẹ káàárọ̀ nípa àwọn bọ́jẹ́ẹ̀tì gómìnà wa gbé lagos ni mo fẹ́ dá sí láàárọ̀ yìí. àbí wọn ó lè máa rí pé lọ o ojú ọ̀nà wa tí ò dá ẹ̀ka bá a mójútó olódó àtẹ̀wọ́ o ó dọwọ́ wọ́ o kò tí wọ́n ṣe o ẹ pé tó. ó fàdúrà parí ẹ̀. ó fàdúrà dá àdúrà dá. àwọn olódó nù àwọn tí wọ́n ní nǹkan béèrè lọ́dọ̀ wa ni wọ́n mm. béèrè pẹ̀lú mi ọba ti béèrè nísìn kọ́dákẹ́ mm. láéláé kọ́mọ́tún pímọ́. bẹ́ẹ̀ ni torí wọ́n ní olódo lọ́pọ̀ ọ̀nà olódo. ìgbọ́ olódo pé olódo lọ́pọ̀ ọ̀nà tó wà lólódo kò ṣeé rìn tó nǹkan. hello. hello ẹ káàárọ̀ ẹ kóòtù. ẹ káàbọ̀ ajá balẹ̀ lẹ bá wa o. ọlọ́run ní kí ó bàjẹ́. àmín. ọlásìndé àbí látọ̀ pé ẹni gbajúmọ̀ dà. all right. ẹ lórí ọ̀rọ̀ news tech àti gbogbo news mẹ́ ọgbà wọn kọ́nà ọjà ọ̀kọ́ṣà bọ́jẹ̀tì wọn sọ kẹjọ tòkìtọ náà tí wọn fẹẹ fi owó yẹn ṣe kẹjọ kẹjẹ kárí àmì ẹ nínú gbogbo tí wọn sọ kẹjọ tòkìtọ náà budget twenty twenty four náà ń dé bàjẹ́ nàìjíríà ní bàjẹ́. ẹ ṣe pọ ẹ ṣe àdúpẹ́ o. àwọn arábí ti dé o. arábí ti dé. Ah, ẹ mọ̀ tún arábí ni ah, ok ok dúró dúró dúró dúró. ọdún wa ń ta ọlọ́run jáde àbúrò. ok wo.